Edmund ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú mọ́kànlá lè ní báyé ẹni jẹ́ ìṣẹ́jú mọ́kànlá lè táyé ẹni ṣe ó lè sọ́ọ́ dèèyàn o àbí kọ́ lọ́hùn kan wá ṣe ìṣẹ́jú. ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o. ẹni tí Are you mad or something? Wọ́n sọ tọrọ fún ẹ wípé mo ti fi gbogbo owó tó wà lọ́wọ́ ẹ lẹ̀ máa lọ kí ni wàhálà yìí ẹ̀kọ́ sọ fún mi kí ló tún wá ẹ̀bẹ̀ wo ló wá bẹ̀ mí kan jẹ́ kí mi mọ̀ náà irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí náà jẹ́ kí n gbọ́ ìyàwó ẹ̀ ń sọ fún mi kó ló gùn owó ó ń sọ fún mi pé ògbà tí wọ́n ti bẹ̀ mí ṣiṣẹ́ o lákòjọ. àwọn ọmọ tí wọ́n ń sọ wọ́n fún gan wọ́n ń kọ́lé wọ́n ra lẹ̀ wọ́n ra mọ́tò kí wàá ní tiẹ̀ ibò ti ní àwọn mèsì bòmí. tí ìyàwó ẹ̀ yẹn ẹ lóun léjì tó sọ fún mi wípé èmi ṣògo owó èmi mò bá yẹ jẹ òun ló ń bọ ẹ ló ń ṣe gbogbo ẹ ó lè padà lọ síbẹ̀. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ o tó bá délé wà gbomi òun máa tó sanwó hospital ṣé òkì lówó ni kò sọ fẹ́mi àyìndé ṣé òkì rí owó jẹ́ kí n gbọ́ ṣé ò rí owó bá tó bá sọ̀rọ̀ tí bá lágò mọ́ ẹ lórí ah! Ah! are you mad or something ṣé kò lè wà lóye ẹ máa lọ fi mí sílẹ̀ wo kò sára tí mi lè fi ẹ dáhùn kí mo náà boys wọ́n á lù ẹ́ bí kò pa àdúgbò lẹ́yìn tó máa ń báyìí lọ́lọ́pàá lọ́wọ́ kò sí ọ̀sùn mi lè fẹ́ ṣe kò sára tí mi lè fi ẹ dá o tí bá nù ẹ màá nù ẹ náà kú nù báyìí màá dé kì í mọ́lẹ́ báyìí màá gbé ẹ fọlọ́pàá màá nù ẹ lẹ́wọ̀n kò sí ọ̀sùn mi lè ṣe gbogbo ẹbí ẹ tó bá ti yọ ojú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n yìí kí ló rí burúkú kí ni wèrè kí là ń bá ká wọ́n lọ́mọ tó ti lọ fọ́rí kó jàkà ní wọ́n tó ti fọ́rí kó kòkó kiri ṣé ìyàwó yẹn jẹ́ ìyàwó ṣé ìyẹn jẹ́ ìyàwó tó dàbí ẹbọra tó sọ fẹ́ mi pé èmi olóògùn owó ah, èmi ò fẹ́ wẹ̀rẹ̀ kú òun lé mi o àìdè máa ṣe wẹ̀rẹ̀ fúnra o kò sí ọtí mi lè ṣe ọmọ lè là gbọ́dọ̀ fún ẹ lórí ìdánù o mo sọ tẹ̀mí fún ẹ̀sìn o gbogbo ẹ̀ ló ń gbọ́ ń gbọ́ ẹ̀sìn o mo sọ ọmọ tó ṣe fún ẹ̀ náà. kí ni kí wàá ṣe bá fẹ́ máa mú sí mi lórí fóònù bọ̀bọ̀ ìjọ́tì àkọ́ fọ́ba sálọ ni a máa kú fóònù ọ̀sọ̀ fóònù ọ̀hún àti olóòbí kú ló pọ́n fún ìyàwó tó tún gbé sílẹ̀ gan kò tọ́jú ẹ̀ torí lára ẹ̀ tí ẹ̀ dọmọ Ghana kò tọ́jú ẹ̀ náà ṣàmù pé ọmọ burúkú wà nílé fẹ́ kùn pa jẹ́. ẹ máa bẹ pákópákó máa lọ. òun náà lọ́jọ́ ti tiẹ̀ ó dẹ̀ mọ̀ kó lọ́jọ́ tóun náà ṣe dáadáa fún wa ó kàn jẹ́ pé problem tó ní náà ni pé kó máa la ká ṣe náà. ẹ̀yẹ wa jẹ́ kó tó dà. àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo nǹkan tó sọ ní pàtàkì sílẹ̀ ti gbọ́ ẹ ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti sọ mo ti gbọ́. ọ sọ pé ó dáríjì. kódà mo ti dáríjì bí kò lọ sùn sórí bẹ́ẹ̀. láti mo sọ fún ẹ pé kéèyàn ṣe màá lọ lọ tó ní pé kínní ṣé ọmọ tó ṣe ṣé wàá jọ tó bá já páwọn tó kó sá lọ náà ṣé wọn náà ní fílẹ̀ lè ní adẹ́gbẹ́ sọ oúnjẹ. ó dáhùn ní kẹ́ máa lọ. ìṣẹ́jú ìṣẹ́jú bọ̀kọ̀lá o tẹ bá rí wèrè ní títì. gbogbo àkáǹtì tó yẹ kí n ṣe ni mo ti ṣe gbogbo ẹni mo dẹ̀ ti hand over fún fóònù so account mi balance. ìtùnú. mọ ṣùgbọ́n nǹkan tó sọ fún mi kọ́ tó sọ ní náà ti ṣe gbogbo account fún mi so ẹ ẹ mọ kó tó ṣe lè mọ ara mo sì lù ní kò yẹ mo wá ní pé kí n yọ díẹ̀ nínú owó yẹn fífi tọ́jú níta bá ti fún mi ní sálárì pé mo máa dá padà mọ. wàá dá owó yẹn padà. bẹ́ẹ̀ni ara mo ń ṣe ẹ̀ wíyá ó wá mú ọjà mi owó business yẹn kó wá lọ tọ́jú mọ́ sí i. ṣó béèrè nǹkan lọ́wọ́ mi rí kí n má fún yín. rárá ma. ṣé béèrè nǹkan lọ́wọ́ mi rí kí n má fún yín. rárá ma. wáì kí wọ́n fi mọ ọjà. ẹ̀rù ló bá mi torí ẹni mo ṣe ń akéde tó dọ́gbọ́dọ́. ẹ̀rù ló bá ẹ̀. tó bá béèrè nǹkan lọ́wọ́ mi tí bá ní máa fún yín tí mi bá ní máa promise yín pé tó bá di bàbá yìí máa fún yín òun rẹ̀ nísìn ó wá yọ owó nínú sálárì ẹ̀ ó fẹ́ fi san gbèsè padà kí ló máa ń kulẹ̀ fún ẹ. kò sí nǹkan tí mo fẹ́ ṣe help mọ́ mi náà ni mo ń jẹ́ fún wa. bọ̀ mo máa ń sọ fún gbogbo yín wípé anybody tó bá ti nídìí nǹkan ẹ béèrè lọ́wọ́ mi láìkì nǹkan tẹ̀ ẹ ṣe ẹ mọ pọ́wọ́ yìí náà lóun là ń gbà ẹ kàn ń rí pé bóyá gbogbo ẹ ń dùn ún dán ni lóun la fi ń gbéra ẹjọ́ torítọ́ náà ẹ dẹ̀ mọ̀ pé mi ò fi owó business mi bẹ́ẹ̀ anybody ṣeré. ẹ bẹ̀rẹ̀ ọlọ́run mo ní ṣe bẹ́ẹ̀ mo ní promise mi. tunu mọ̀ pé mo láìkẹ́ ju bẹ́ẹ̀ yẹn lọ lọ sínú kitchen kẹ lọ́wọ́ nǹkan tẹ máa jẹ. ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá. àkọ́bí mi ò understand ẹ o kí ni kọ́kọ́ ṣẹlẹ̀ gangan náà nígbà tí mo ṣàlàyé ọ̀rọ̀ bàǹtàbàǹtà fún ẹ níwọ̀ tó jẹ́ pé inú ilé yìí náà ni mo ti ṣàlàyé fún ẹ wípé mo láàlà tí wọn náà dẹ̀ fẹnu sí pé àlá yẹn terrible pé terrible dream ni tó dẹ̀ mọ́ pé àlá mi máa ń ṣe ẹ fine ká tẹ̀ sọ pé ò láìkì kò máa jáde àbí kéèyàn máa tọ́jú bọlé fine mo dẹ̀ ní kó jẹ́ kí èmi tí mo mojú ti bọlé káàkiri kó fún mi lówó kí n lọ ṣe okọ̀ o àmọ́ àbúrò mi wá wá ń sìn wá ń fún ní owó àkànbí ṣó fẹ́ báyé mi jẹ́ ni kí ni kò tó ṣẹlẹ̀ ilé ẹ̀sọ́ ọmọ ìyá mi ni mo mọ̀ pọ̀ ọmọ ìyá mi ni ṣé tó bá délé ẹ̀tọ́ ṣọ́ máa bá mi dá sí ni ṣọ́ ló máa ṣèyá fún ọmọ mi ni àkànbí ṣọ́rẹ̀ o fún mi lọ́wọ́ kí lọ ṣe tí mo ṣe o ọmọ kọ́lá mi máa ń ṣe ọkọ tí ọmọ ọmọ ni o. Ah! èmi àti ọlọ́run ló mi èmi ò mọ̀ pé màá kó kékeré máa tọ́ èmi ò ní bí kíkú kan kò ṣe yí mi sọ pé jádejáde kọ́ ni ẹ o mi ní jádejáde kọ́ ni ẹ o tó o bá fẹ́ràn mi tí o nífẹ̀ẹ́ mi tó o nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ tó o nífẹ̀ẹ́ bí a ṣe jọ ń ṣe kò sí nǹkan tó ní kí lọ fún ẹ má kúnlẹ̀ kó gbàdúrà lọ́wọ́ wa gbọ́. Fọlákẹ́ òótọ́ ọ̀rọ̀ nǹkan máa sọ̀rọ̀ nǹkan ń wẹ̀ látijọ́ ìnìyàn ọlọ́run ọba nìkan ló ṣe nǹkan fẹ́ dà tí ó sì ní ọlọ́run ọba nìkan ló ṣe nǹkan fẹ́ dà tí ó dẹ̀ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ló ṣe kó tẹ́ kiri o mi ní kò ṣe ọlọ́run mi ní kò sí wòlíì ọlọ́run mi ní kò sáfà ọlọ́run mi ní kò sáwọn tó ń ṣe àwọn oníṣègùn tó ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n yẹ́nì sọ fún ẹ tó o bá jókòó nù ilé ẹ̀ tó kúnlẹ̀ tó pé kẹlẹ́dà tó pé pọ̀ lọ́run tó dá wa sáyà gbọ̀ ó ló dá wa kò lè fi wá sílẹ̀ fún yàjẹ́ wo ọlọ́wọ́n ọba nìkan lèmi gbójúlé òun dè ló máa ń gbàdúrà mi gbogbo tí mo fún ẹ kó lọ ṣe kó lọ ṣe mo máa ń fún ẹ ní o mi ṣé mo bẹ dé bẹ̀rẹ̀ aláìṣẹ̀ aláìṣẹ̀ aláìṣẹ̀ bí ní kò ṣe o tèmi rèé ké pe ọlọ́wọ́n ọba omi tó wà nílẹ̀ tó bá gbàdúrà sí ọlọ́wọ́n á gbọ́ kó o ti bá tá a bá fòkiri fòkiri fòkiri ẹlòmíà fún ẹ̀jàmàlà fi jẹ gbogbo ẹ̀ mí ní kò fàyè ṣùgbọ́n jẹ́ ká bẹ̀ ọlọ́run fúnra wa nígbà tí mo wà kékeré tí kò sí kankan tí ò sí ẹni tí ò sí olùrànwọ́ kankan ta ni mo rí ta ló bá mi sáré kiri gbogbo àlátẹ́mi lágbà yẹn ta ni mo sọ fún ta ló bá mi rìn kiri ta ló bá mi ṣáájò nígbà tó lọ́wọ́ wá ṣe tí gbogbo ẹ̀ wá dáńsìn má jẹ́ kó máa kó. ọkọ mi ọlọ́run ló délé àtẹ̀gbò ọlọ́run lòdì sí nǹkan tó ta fẹ́ ṣe yìí ìyá bá ní. mo bí wọn ni mo lálàá sí ó máa fún mi lówó wọn ni mo lálàá sí jẹ́ lọ ṣáájò. mo náà nìyẹn kí ló wá dé tó lọ yọnu owó tó máa ń gbà ṣé wàásù tọmọ ọlọmọ fẹ́ mú lọ skul tó bá ṣe exam á pass kí ló sọ fún ẹ wípé oore tó bá ṣe tán tó bẹ̀rẹ̀ sí ríṣẹ́ á rántí àwọn tó ràn lọ o. báwo ni mo ṣe máa mú nínú owó tí mo máa fi ṣáájú ṣe bí wọn ni mo lálàá sí. á dẹ̀ kan mọ́ ẹ̀ á kàn wọ́n fúnra ẹ̀ tèmi nìyẹn yọnu owó tí mo fún ọ lọ fi ṣáájú ìyá alájù ìyá aláàlà ìyàwó Joseph. àìsàn tẹ bá rí iṣẹ́ ibi tó ti gbé ṣe ní àdúgbò nílùú fáwọn ọmọdé fáwọn àgbà. Ah! in fact báwọn èèyàn ṣe ń sunkún bẹ́ẹ̀ yẹn wọ́n ṣòkì lẹ́nu ìgbìmọ̀ yẹn ọ̀nà àìfọ̀ wọ́n sọ̀rọ̀ wọn ní dáadáa àti ìlú state ìlú state wo làwọn ìyàwó àti fámìlì àwọn ọmọ náà lọ bẹ́ẹ̀ bí wọn. mo ṣe rúmà yẹn ló yẹ kó kú níta ṣe gbàgbé mo ṣe láìpẹ́. má ọmọ ah! máa ń bẹ́ẹ̀ tó bá kú. mo lè fọ̀rọ̀ yí ìwé o ó jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu kò í ṣerú Mr. Kambi ló yẹ kó kú this time around because ó ṣẹ̀ṣẹ̀ gba promotion recently. ó máa ń yà mí lẹ́nu kẹ. in fact kìkì gidi gan ni. torí ẹ̀ làwọn Yorùbá ṣe máa ń sọ pé igi tó bá tọ́ kò ń pẹ́ nígbó ikú ẹ̀ yà mí lẹ́nu gan ó jọ mí lójú gidi gan. ó kàn fún mi lẹ́dì kìíní máa yí try ṣé tọmọdé ni ká sọ ni ṣé ṣọ́ọ̀ṣì tó ń ràn lọ́wọ́ ládùúgbò. sẹ́nìbọ̀dì tó débẹ̀ yẹn tí ò sọ̀rọ̀ máa yẹn ní dáadáa. yes the man is so nice. àwọn opó ó ń fún wọn lóúnjẹ ó ń raṣọ fún wọn tírú àwọn èèyàn báyìí bá pọ̀ nínú ayé ṣé báwo ayé á dá lójútùú. kó má yẹn dùn mí o imagine kó má yẹn dùn àwọ̀ tó má yẹn ti wà so nice jù. wọ́n mi sàkọ̀bí kú ah èèyàn bíi sọ́gbọ̀n ìgbòho ah àná ọ̀rẹ́ ní tẹ dùn mí gan o èèyàn ńlá ní màá yẹn ó ga o ó máa dòrò so towó ló bá wọn tiẹ̀. ilé ìkúkú rí ẹ bá wí abẹ́ ìwà ìyá ń ronú ọmọ ń roka. ọ̀nà owó ló tún bẹ́ẹ̀ lé kò tiẹ̀ ro ti fámìlì kò tiẹ̀ bí ti bá má jì. ìṣẹ́jú kọ̀ọ̀kọ̀ọ̀lá o ìṣẹ́jú ìṣẹ́jú. àkókò bá mi ò ṣe ìwọ́n mi ò ṣe ìyọ̀bẹ̀yẹ tó torí ọdún ẹjọ́ mọ́ àwọn ẹ̀yin olórí burúkú láti sí. ẹ ẹ fẹ́ báyé mi jẹ́ ẹ̀dùn ọlọ́run ẹ sùúrù ẹ jọ torí ọlọ́run ẹ sọ́lẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan kọ́kọ́ yín tó kú ó máa ń fún mi lómi nígbà tó kọ́ yín wà láyé òfòwò jẹ yà kọ́wọ́ létí ni o ti sanwó kọ́wọ́ lọ́tọ́ ni o ti sanwó ẹ̀kọ́ tó kọ́ létí kú báyìí mo ti ní mo ti ní iṣu pẹ̀lú yín ó ìta. ẹ yẹ kí irúgbó tún lè ṣe oníbó ṣe rí ẹ lè tún lè ṣe ẹ tún jẹwọ lé olórí burúkú ni gbogbo ṣe ṣe jẹwọ lé báwo ló ti wá fẹ́ jẹ. ejò ìṣẹ́nu ọmọ ejò. mo rò pé olórí burúkú ni wọ mo rò burúkú ni ẹ ọjọ́ ìṣe kò lè ní ẹ jẹ́ ká máa bẹ̀ wọ́n torí ọlọ́run àti ìjà ọ̀dọ́là kò dábàá yìí o ẹ dẹ̀ mọ̀ pé ń gbà yọ ọkọ mi à ń fowó jẹ yíyà èmi ò rọjọ́ torí owó ọdún kan ẹ wá disgrace mi báyìí kò dá o àti ìjà ọ̀dọ́là nǹkan tẹ̀ ṣe yóò dá o ọ̀la oríkùwà ilé yóò ń ṣe lẹ́yìn o ẹ jogún bá ní o. tí mo bá kíje bóyá ìta lónà jọdúró náà kí ni mo rẹ ẹsìkè wọn kè fún ẹ fún bóyá iṣẹ́ tó pẹ̀lú bóyá ìta ní mo mọ bẹ ìta ìta bóyá ìta tí mo tún rí ní bóyá. lọ tẹ̀lé wọn jọ bóyá. bóyá ìka ń dára yín gba aṣọ olóòrùn yẹ kó o sórí ìwọ ìmọ̀ tí mi ní ẹ ti pẹ́ ó ṣì náà ó ṣe nílé bẹ̀rẹ̀ òṣì ó ṣe bẹ́ẹ̀ òní lọ́pọ̀ wọ́n fún yẹtẹ̀ fún ẹ̀sán wọlé ìgbà tí bàbá yín wà láyé aṣọwọ́ ọ̀nà ẹjọ́ wọn náà ìjọba gbogbo tó bẹ̀rẹ̀ dọ̀tí ẹ̀yọ̀ fún un. kọ̀ọ̀lá o ṣẹ́jú ṣẹ́jú ṣẹ́jú kọ̀ọ̀lá o àbẹ̀wò ọmọ onílé ọmọ ọlọ́dọ̀ ọmọ aláṣọ tó wà kíza ọmọ ẹlẹ́ ṣàlàyé fún mi pé ó sì rí bákan náà bọ́ àti kan tó ti ní ẹ ti lè fi ara pamọ́ síbẹ̀ ní ìgbà díẹ̀ ṣẹ́tí yìí fẹ́ tẹ ronú tó ti ẹ ti gba nọ́mbà ìtẹ́ bá rí pé ní ìdẹ́rìn kù ẹ ti wà tó ti tó bàtà bá lè ṣe tó má ronú o ṣẹ́tí kò sí ìlú tó wà láyé tí kò ní ṣòro torí èèyàn èmi fúnra mi tẹ̀lé tí mo dúró yìí mo ní ibi tí iná ti ń bá jó mi lábẹ́ aṣọ. ṣùgbọ́n ti lọ́wọ́ sálọ́run náà kọ̀ọ̀kan sí ìyá àgbẹ̀jẹ̀ ká máa lọ. ẹ wo ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì í àṣírí ẹ̀yin náà ò ní tú agbára lọ ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí àánú ọlọ́run máa náà pàdé ẹ wá ní pé bíbá ibi kékeré tó máa mánéjì ẹ̀ ẹ bá mọ oróore tẹ́ ṣe fún mi ẹ̀ ní sọ́bẹ̀ẹ́ kí lẹ ń sọ yìí ẹwọn ṣẹrí àwọn ẹ̀gbọ́n ò sílé wọn lọ wá jíjẹ mímu lọ tó bá ti dé a máa kó ẹrù wọn wá torí tẹ bá mọ nǹkan táwọn bọ́ìsì yẹn ṣe fún mi wọ́n da gbogbo ẹrù mi síta ni wọ́n ṣe wá ṣàkàṣàkà ìṣègùn ọmọ dúpẹ́ ọ mo rí lè àpèṣe. àti fi nọ́mbà sílẹ̀ tẹ bá rí pẹ̀lú ìgbẹni tẹnifù ó ti máa kẹfù and again tẹ bá kúrò yìnbọn yìí sí i Amadio the chairman community. Exactly. Amadio kò yí wọn. Yes. So that any call ní wá sí wàhálà láti Àwọn aláṣẹ ní sí wà. Ṣé ti ṣe ọlọ́run wà ẹ ṣé o ẹ ṣé o máa tọpẹ́ dá o ẹ ṣé gan ẹ yá jẹ ká mọ. àbẹ̀wò ọmọ onílé ọmọ ọlọ́nà ọmọ aláṣọ tó wà kíza ọmọ ẹlẹ́yọ tó ń dé gbọ́dọ̀. lágbára o ayọ̀ yín ní lágbára ọlọ́run ó kàn jẹ́ pé àwọn yorùbá pòwe kan wọ́n ní ìtì ọ̀gẹ̀dẹ̀ olóhùn ògbé lérú ẹni tó gbé bẹ̀ lómi inú nǹkan aláyé ò ní wáyé rẹ̀ ká yorùbá wá bàjẹ́ báyé aláyé ẹni bá ti wá bàjẹ́ á jẹ́ pé ọwọ́ ara ẹni láti fà torí ọ̀pọ̀lọpọ̀ àfọwọ́fà ló pọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó tá à ń sọ̀rọ̀ nípa inú ẹ náà lè fà náà lè fà bọ́tí tí ìbá wa rí ibi tí mo ti rí yẹn ń kí lẹ̀ rò kó máa ṣẹlẹ̀ sí i. Ọlọ́run. Hmm? Mo ní pé kẹbà mi ò chẹ́ǹgì lápò yìí kí n dáná fáwọn àbúrò yín lé àwọn ọmọ mi ní àti ìjẹ kọ̀ọ̀kan látàárọ̀. èdè tó ti sọ náà ṣé tí ń dùn mí nínú olówó lọ́wọ́ kò sówó lọ́wọ́ mi ṣáà rí i pé mo rò ó ebi ń pè mí gan ẹrù ìyá ti jẹ mí ẹlẹ́dàá mi ìyá yìí pọ̀ ẹlẹ́dàá mi ṣàánú mi ṣàánú mi ṣàánú mi lálàánú sí mi àìsàn ìfọyín ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá mi ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú. ọmọ onílé ọmọ ọlọ́nà ọmọ aláṣọ tó ń wá kíza ọmọ ẹlẹ́yọ tó ń jẹ́gun ẹ̀rọ ṣẹ́jú. jùmọ̀kẹ́jọ sọ fún mi kí ni pírọ́blẹ̀mù gbogbo náà kí ni pírọ́blẹ̀mù ẹ o tẹ̀ wá túnlé mọ́ nísìn èmi klọ́ọ̀pù ọ̀la klọ́ọ̀pù ló ń lọ àánú ẹ ṣe mí jọ sọ fún mi foundation wo gan ló fi sílẹ̀ fáwọn àbúrò ẹ̀ ṣé wọ́n ló ń wò yìí wo á tó ẹ sí èmi sọ tèmi fún ẹ. òun nígbà bá a yóò sọ ọmọdé wọn kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe ah, wà á fẹ́ bọ́mọ sọ̀rọ̀ àti inú yàrá àwọn agbáriwo ní kí ló dé kí ló ṣẹlẹ̀. Jùmọ̀kẹ́ tún ti múra ó tún lòun lọ sí club màmí Jùmọ̀kẹ́ ò máa sún lẹ́mọ̀. ara tó mú yóò bá mi ọmọ fẹ́ lọ flex ó dé ó fẹ́ ó fẹ́ dé mọ́nu bíi ṣé kó délé àti nílé yìí. Ah. ẹ jẹ́ tèjì la yìí náà aṣọ tó wọ̀ yóò sì báàlì. lọ́dún ní ọlọ́run máa bá sùn ọmọ lára náà. yes na. Ah. ṣé bẹ́ẹ̀ ṣe ń tọmọ lẹ́yìn tọmọ yìí dáàbò tọmọ tẹ. ká pẹ́ẹ́nu kọ̀ ká bọ́ ọmọ wí ẹni nǹkan tọmọ ń ṣe dáa èmi sọ tèmi ó máa tó yín tì. wo ọmọ tó bá dọ̀rọ̀ àwọn bọ́ìsì sì ń wọ́n wọn láìpẹ́ o àwọn ọmọ wo wo bí. Hey! That's my, that's my <laughs> Má dà mọ́ mi ẹ̀dùn okú ni mo ti lọ fẹ́ wá. Dádì. Ṣé ìwà bẹ̀rẹ̀ ń wì? Ká pẹnu kò ká bá ọmọ wí, kò sí wàhálà. ṣé ṣé bó ṣe múra yìí ṣé kò ló pọ̀ jù. mo ti gbọ́ yín wo á tó wà sí bàbá ẹ̀ sí èmi sọ tèmi fún yín kò sí wàhálà. ẹ níbo ló wá lọ. èmi wọlé ló kù mí. wo wo bí wo wo bí. tẹ bá rí wèrè ní títì kẹ sọ ohun kò mú. Sọ́yọ́lẹ̀! Tó bá sọ́yọ́lẹ̀! bá gbójú sí ọdún bá sọ ní ẹ. ẹ bá gbé nítorí ibú ní ìlú. ariwo yẹ pọ ah, ẹ dákẹ́. White, àwọn ilé ìjà rẹ̀ ló ń mú ẹ ṣáà. Àwọn ilé ò ní kọ̀kọ́ ṣáà ọkùnrin àríwá òdòdó. ìlọ́sọ̀bẹ̀ dáadáa dáadáa dáadáa túmọ̀ ní ìyẹ̀jọ́ ìṣòwò ìṣòwò kan lọ́wọ́ ìjọ. ó dáadáa tó yóò lòó lọ́wọ́ ó lòó kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ̀ dáadáa tó dáadáa. ẹ ní ẹni tí. Lucas, ẹ tọ́lọ̀ tọ́lọ̀ tọ́lọ̀. Àbúrò yìí ti ṣàánú mi. Lójúmọ́ lè jáde. Àbúrò yìí ti ṣàánú mi. Àbúrò ta ni. Ẹ ṣàánú mi bàbá mi o. Ṣàánú mi o. Ẹ ṣàánú mi o. Yẹ ọkọ ẹ̀yin náà wọ́n ti náà mo kú ẹ̀ẹ́dì dé lọ fẹ́ràn omi fúnra nù ẹ̀ẹ́dì dé sí ọjọ́ ọjà ọjà ọjà ọjà pẹ́pẹ́ rẹ̀ ọkọ̀ mi ọkọ̀ ah, mi máa ń mọ mi rẹ̀ yà ẹgbẹ́ yẹn kọ́ o lè sọ de yọ o àbí kọ́lọ́ nǹkan wá ṣe ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o. àbẹ̀wò ọmọ onílé ọmọ ọlọ́nà ọmọ aláṣọ tó ń wá kíza ọmọ ẹlẹ́ran tó ń jẹ̀gùn ẹ̀rọ. mo bẹ̀rẹ̀ mo sáwùjọ ẹ bá mi ta ẹ̀rọ tí máa ń tà ẹ kú jòkó. ẹ dákun ẹ ṣe kíákíá mọ ibi yẹn ń pa ní ibi tó ṣe yẹ náà. ẹ màá ti wá pàdé dáńsì yìí ẹ náwó láti nǹkan. orí ga o ah, ó gbà kí ọmọ àṣọ rẹ̀ ó ní lẹ́nu kọ́ ṣe wọ́n gbé débi gíga láyé táwọn kò rẹ̀ dà àdúrà bí ọ̀rẹ́ dà. ìyàgbà láti ta bí ètò máa ma fún wàhálà tí mo ń káàrà fún mi. àwọn wa ti wáyé nílò ṣèṣe ẹ̀ka lọ kíkà ọmọ ọ̀sẹ̀ tó bá wà tó bá wò pé ah, ọ̀sẹ̀ yìí o mi yẹn mi ò nílò ìta lọ́sẹ̀ ṣùgbọ́n èmi ní pípa aláyé owó yẹn wọ́ọ̀kì lọ́sẹ̀ ó di ẹsẹ̀ àṣùgbọ́n tí n bá ti wá rí bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa ẹ má ìdìtọ̀ ilé ìjọba tó máa wà lọ́la ta sí fún mi. <laughs> Ah. <laughs> ẹ kọ́ àwọn ọ̀kadà tẹ́wọ̀ mọ́ wọ́n sọ fún mi lọ́kọ́ ṣé ìgbà tó lẹ́nu ló kó tó mọ́. ẹ ṣe ìgbà sáà ẹ ṣe ìgbà ọjọ́ ọjọ́ sáà ẹ jẹ́ máa mú ọkọ náà kẹta ọjọ́ jẹ́ kẹta ọjọ́ jẹ́ kẹta. ìgbà tí wọ́n máa ṣe oore ah, oore kì í gbé o tí wọ́n bá ṣe oore àbá ń bẹ̀ ó lè ṣe kẹjá kejì ẹ̀ náà ní àbámbẹ àtòrí àtìkà ìbọn kì í gbé kédèjì ọ̀ṣà àgbẹ̀ka tòrò fẹ́ni tó bá mọ̀ nítorí gbogbo èèyàn tó ló mọ orí rẹ̀ ẹlòmíì ẹ̀ ṣòro kò ní mọ̀ ẹlòmíì tẹ́ bá tẹ̀ fi ṣòro fún báyìí ó máa mọ̀ ni orí ìdá púpọ̀ báyìí ẹ máa jẹun ẹ máa ẹ máa jẹun báyìí. ẹ ṣe lè wọ. láti dúró báyìí. ọ̀rọ̀ láwọ̀ àbòkù ṣe ká wọ́n kó àwọn jọ nítorí ẹ̀yìn ẹlẹ́ni. ọlọ́run bẹ́ẹ̀ apá oníkà àwọn ọ̀dájú àlàyé ni wọ́n bàbá olówó ìgbó bàbá olówó àbú bàbá olówó ìgbó. lọ́gà ń sọ yìí ilé Tinubu àwa ta kọ́ ni àbúrò ni mo pa ilé amúsù lábẹ́òkúta èmi tí mo kọ́ ni ẹ lọ bèrè ẹnjìníà tó kọ́ ilé amúsù. tí mo tẹ̀ tí rí mi ò lè jiyàn. ilé yìí sì máa finishing ilé yìí kẹ̀ tá a bá ṣe finishing ẹ̀ ẹ̀ wá gbọ̀n yìí pé iṣẹ́ gidi gan ni mo ń ṣe. èmi ò ń ṣe owó tí bá fẹ́ sí wáyé nìṣẹ́ ni màmá gbé fún un ah, kò rí pé mo wà satisfied pẹ̀lú ilé. Ah, gbogbo àdúgbò yìí èmi tí mo kọ yìí a ò lè ṣe landlord association kan má fi mí sílẹ̀. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ iṣẹ́ gidi lẹ sí pẹ̀lẹ́ <laughs> báwo ni. ọmọ iṣẹ́ tó ń ṣe ní bọ́ọ̀yì. ó mórí mi wú ìkùn ah. wá yọ̀lẹ̀. ó lè ru sìmẹ́ǹtì twenty lóhùn nìkan. Ah, Dangote onídìí kọ́ máa ra kọ̀kọ̀kọ̀ mọ́. problem tó kàn ní igbó igbó ọlọ́run máa fi ń ṣagbára. má jẹ́ ah, pọ́jù má jẹ́ pọ́jù tó bá pọ̀jù má yẹ̀ lómi okay sir okay sir. èwo lè hákùn mi. ẹ̀kọ́ kàwé wà nǹkan ọ̀rọ̀ náà. wọ́n láti bẹ̀rẹ̀ ìgbìmọ̀ ìrọ̀dá ẹnjìníà. ok owó àpò lè lè bẹ́ẹ̀ àga nídìí ẹ̀pẹ́ fẹ́ tó. kò sí wàhálà náà. nídìí ọkọ̀ mi. Ah, bóyá ọkọ̀ mẹ́wàá. àgbẹ̀ tó tọ́lẹ̀ nídìí lórí ìbẹ̀kísẹ̀ rẹ̀ dúró rárá. ẹ eh, adẹ̀ nídìí two by two. abẹ́ fi kan pákó táwọn èèyàn máa tó láti rẹ́lé. ìyẹn scaffold. ẹ eh, scaffold. ìlú wà nìyẹn. Eh, àfi tí n bá ṣe estimate. ẹ ẹ̀fọ́ ọ̀dẹ̀ lè wá sáà sódà tẹ̀fà káàtì náà báyìí máa fọ́ ọ̀dẹ̀ sí mi. ajẹ́ kẹ́ mo tó jẹ́. ajẹ́ eh, máa ní ìdòkúta náà. kò sí wàhálà eh, gbogbo ẹ̀ wà lọ́wọ́ yín. kò sí wàhálà. ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú. ìṣẹ́jú mọ́kànlá lè lè bá ẹni jẹ́ ìṣẹ́jú mọ́kànlá lè bá ẹni ṣe ó lè sọ de ìyàwó àbí kọ́lọ́hún kan wá ṣe ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o abẹ́ òwúrọ̀ mo ọmọ ọlọ́dọ̀ ọmọ aláṣọ tó wà kíza ọmọ ẹlẹ́yàn tó ń jẹ́gun ẹ̀rọ ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú Thank you. máa nǹkan ni mò ń béèrè ládùúgbò mo ti wá àdúgbò tó jọ mẹ́ta orúkọ wọn jẹ́ mr akande wọ́n dúdú wọ́n ga bí mi báyìí bẹ́ẹ̀ ni. ládùúgbò mi ò rò bóyá mo máa ń tẹ́ńtì ọ àbí ìwọ máa ń tẹ́ńtì ọ. mr akande ládùúgbò nọ́tàtọ̀ bí àkẹ́ describe bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe rí wọ́n lára wọ́n lára wọ́n ga dúdú ládùúgbò yìí mi ò bẹ́ni pé àná tó ń já kàn ládùúgbò wa nítorí bí gbogbo àdúgbò ṣe rí bẹ́sẹ̀ bí ṣe pọ̀ tó yìí gbogbo ẹ̀ tó wà ládùúgbò pátá ni mo mọ̀ ah. so mi kò sẹ́ni tó já kàn ládùúgbò wa kò bí akẹ́bá túbọ̀ sísàlẹ̀ díẹ̀ sí bí ẹ̀ máa rẹ̀ tó ń já kàn. ẹ dúró tó fẹ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. nígbà mi mo rí bèèrè kan níbẹ̀rẹ̀ ilé náà jọ ilé ilé tó wà lápá ọ̀sẹ̀ bàbá lọ́sẹ̀. ṣé kì í ṣe ilé tí máa ń parẹ́ lọ́kàn rẹ̀ ilé ẹnjìníà àìjínà ló ní nìyẹn. àbí àwọn ilẹ̀ ń pè ní Mr. Kanbi awo ò mórúkọ wọn ná àmọ́ bí àwọn náà ló ń já Kanbi but ẹni ẹnjìnà yẹn ó pupa ọ̀nà mi lára dáadáa ẹnjìnà ẹnjìnà làwọn mọ̀ sádùúgbò èèyàn dáadáa ni wọn a very good contractor àbẹ fẹ́ gbéṣẹ́ fún wọn ni on nice gan on nice gan lápẹ́ ẹnjìnà ẹnjìnà ló ah, ládùúgbò yìí ilé yẹn ọ̀pọ̀ méjì ládùúgbò yìí ẹnjìnà ló ní so bí a ti bá túbọ̀ ń sàlẹ̀ díẹ̀ sí ẹ máa rí lé Mr. Kanbi àbíkẹ́lẹ́ ti pè é ẹ máa rí lóhùn so bí mi ṣe ń sọ fún ẹ lọ́lẹ̀ nǹkan sórí àwọn pípọ̀ tí mo sọ fún ẹ pípọ̀ yìí tó bá wù dáadáa. kéré títí ẹ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló fẹ́ forí kó kéré títí ẹ. ọ̀rẹ́ kí ló ń ṣe ẹ ìrònú ìrònú ìrònú ìrònú kí ló ń rò ilé ayé yìí ó kéré gan. ó mọ̀ pé ìrònú ó máa ń fa bí ọkàn sí ara ni èèyàn kú díẹ̀ díẹ̀ ni èèyàn parẹ́ ni torí ẹ̀ mo sì mú ẹ wá bí. sórí bí tá a wà yìí jíjẹ mímu okun bí gbogbo tó bá ti fẹ́ ìwọ béèrè àbí kò yẹ gbogbo tó bá dẹ̀ ń ṣe ẹ kẹ́kẹ́ mi mọ̀ a lè wá solution sí kí ló ń ṣe ẹ kí ló kí kí ayé yẹn mọ̀ rọrùn ayé rọrùn má lọ parẹ́ o ayé rọrùn gan o èmi tó ń wo yìí pé mo máa ń jẹ ayé ó yẹ kó mọ̀ èmi ń jẹ ayé gbogbo ohun tó bá ti wù mí ó ní mo ń jẹ ọkọ̀ jẹ́ pé àsìkò tí mo wà yìí omi lẹ̀rọ ni àbí kò yẹ kò sì jẹ́ nìyẹn jẹ́ kí n gbọ́. ṣùgbọ́n ah! fún ìmọ̀ tí tí ń ṣe kò sọ hmm? mo gbọ́ ọ̀rọ̀ kan ìjáwọ́ ìjà ní ìlú kódà pequeno grosso. Hum? Agora, assim, você não tem pagar, não deve ficar tudo, tudo. Hum. Lẹ́gùn ẹ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe pe ọ̀rẹ́ mi wá gbogbo tó bá ń ṣe ẹ́ jẹ́ kí n mọ̀ ọlọ́pàá ni <laughs> solution ìjókòó yìí á wá solution sí àyàbí lọ́ba tán àbí kò yẹ. kó o ṣe má ṣe mistake mo ṣiṣẹ́ ọlọ́pàá ní kí n tọ́ ọdún kí n máa mẹ́jẹ ní èyí kéèyàn wá explain report fún mi láti ọdún fine ṣùgbọ́n pé mo ṣiṣẹ́ ọlọ́pàá ìdájọ́ kan wà lọ́wọ́ rẹ̀ if anything happen ẹ bá fẹ́ lè report ọlọ́ọ̀dù ní ẹ̀yọ sí station ẹ lọ lọ́ọ̀dù ní station kì í ṣe ọ̀pẹ̀tẹ̀ àbí kí lórí mo sọ̀rọ̀ sí ọ̀tọ̀. ẹ ṣàgbọ́n tó sọ̀rọ̀ èmi tí mo bá ṣe pé kí n kọ́ ọjọ́ rẹ mi ò lórí fóònù pé kí n kọ́ ọjọ́ mi lórí fóònù ọ̀gá ló ń ṣẹ̀kùn mi. ẹni rìpọ́ọ̀tì ẹ bá fẹ́ lé èmi lè lọ sí létà máa mọ̀ kó o lọ sí létà ẹ kọ́kọ́ dé station ẹ lọ́jọ́. ìwà rí bẹ́ẹ̀ ọ̀nà ti gbọ́ ọ̀rẹ́ kò ti bọ́ọ̀mù kọ́rẹ́ jẹ lọ sí tẹsán kó lọ lọ́ọ̀tì òkú ìpìlẹ̀ ó sínkù gan àdúgbò yẹ ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu ẹ̀ yẹ ó rọrùn ó lọ da ìlàmù fún wà á ronú ronú ronú ronú ẹ gbọ́dọ̀ ẹ̀ ń pa ẹ̀yà ìyá ni o àdúgbò yẹ. ṣé èmi gẹ́gẹ́ bí wọ́n ti mọ ìlú àwọn àgbọ̀. ṣẹ́kù bọ̀ kọ́lá o àbẹ̀wò ọmọ nílé ọmọ ọlọ́dọ̀ ọmọ aláṣọ tó ń wá kíza ọmọ ẹlẹ́yọ tó ń jẹ́gun ẹ̀rọ ṣẹ́jú ṣẹ́jú. ó ti rẹ̀ mí o ó ti rẹ̀ mí lẹ́nu ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí járe ọkọ̀ yìí ti pọ̀ jù ó ti rẹ̀ mí o mi ò ṣiṣẹ́ mọ́ o àwọn yóò ṣiṣẹ́ mọ́ o mi ò ṣiṣẹ́ mọ́ o mi ò ṣiṣẹ́ mọ́ bọ̀dá mi ó ti rẹ̀ mí látàárọ̀ látàárọ̀ tí ẹ ti ṣiṣẹ́ ó ti rẹ̀ mí járe à. gbogbo kan tá a ṣe kó lè dáná òun àbúrò wọn wà ní gbogbo ìwọ gbọ́ fúnra rẹ̀ ò lọ sùn mo ní ọwọ́ ìjọ púpọ̀ tá a máa jẹ àtúbọ̀ ẹ̀ láti ṣiṣẹ́ ọmọ yín náà fún ọmọ yín náà fún wa. Abẹ́ ògbọ́n mo lé ọmọ lọ́dọ̀, ọmọ aláṣọ tó ṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú mọ́kànlá lè rí báyìí. ọ̀kadà àdúgbò yìí ìfẹ́ bàbá ti dé junction wà bá mi bàbá mi junction. o lè sọ de yọ àbí kọ́lọ́ nǹkan wá ṣe ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú ìṣẹ́jú. mo ti ní wàá bá mi junction láwọn ọlọ́kadà àwọn táwọn ṣe wọn ṣe ọlọ́kadà àdúgbò yìí àdúgbò yìí ìgbìyànjú agbára wọn ló fi lágbára náà sí gbogbo ọlọ́kadà sílẹ̀ rẹ̀ táwọn iṣẹ́ àdúgbò yìí láwọn wà wọn. ìṣọ̀lá ìṣọ̀lá kọ́re ni ìṣọ̀lá ah! ó mẹ́bùn ah! ẹ̀bùn ìṣọ̀lá ìṣọ̀lá. ara lè wájà. rọ rọ rọ. ìṣọ̀lá ni èmi bóun ni. Ah, bóòlù ẹtì rì ìṣọlá ẹkú òbí gbòòrò ṣé àdúgbò ló ń gbé ni àdúgbò mi ni ọ̀rẹ́ mi rèé mi ló fẹ́ wá. irọ́ o ah, ẹ mọ̀ra ni júwọ̀ amọ̀ra ah, júwọ̀ báwo wá ní gbogbo nǹkan. ìṣẹ́jú ìṣẹ́jú mọ̀kànlá o tẹ́ bá rí wèrè ní títì kẹ́tọ́ sọ o ọlọ́run dáríjì torí rẹ̀ ò mọ bó. kòkò ọjọ́ tá a pàdé ìlú ọ̀pàlà lẹ́yìn bàtà kú nílé mi ìlú mi ní tó sọ̀rọ̀ pé tẹ́ẹ̀dì òkú bá pọ̀ kọ́rọ̀ lásìkò tájà bá gbàjà àmọ́ gbogbo tí mo ṣalábàpàdé nínú ìrìn àjò ayé mi mo fi ṣe pé bọ́mọdé bá ń wo ẹgbẹ́ rẹ̀ tí ń jẹ sí iná wájú kó tó wá wẹ̀yìn kọ́ wo ẹgbẹ́ bàbá rẹ̀ tí ń fẹsẹ̀ rẹ̀ bọ̀ lẹ́yìn ètò mi sì wàásù fọ́ọ̀rọ̀ ayé mi ọ̀nà ọlọ́mọ pé odidi ọdún méje ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tá a kú ìlú èdè ni mo fi wáṣẹ́ tí mo ń ṣe. Ah! ojú ìrẹ́rí tó ìyá mi yóò fi orí rẹ̀ ní ìlúbọ́ gàárì gbogbo tẹ́lẹ̀jẹ tó wá bá mi nù. mo wá dà mí títí mo wá jàjà níṣẹ́ bí mo ṣe ríṣẹ́ mo wá pinnu pé tó owó àkọ́kọ́ gba oṣù mi ìyá ni wọ́n fi ta lọ́rẹ̀ kó tiẹ̀ fi ra tó wù náà kó náà kọ́kọ́ jẹ́ kó kọ́kọ́ jẹ́ ìdí ọmọ. ọ̀rọ̀ àmọ́ tó bà mí jẹ́ ọ̀tún la lókùn wọ́n fi gbà àkọ́kọ́ gba oṣù mi bí àmì ṣe jáde láyé mi. mo sọ pé ní ọmọ àkókò nítorí àwọn ìdílé tí ọmọ ó dùn mí wọ́n mi bọ̀. lẹ́yìn èyí owó tí mo wá tùjọ níbi iṣẹ́ tí mo ṣe fún bí oṣù mẹ́ta mo wá rò kàdà nítorí kí ló fà á ni pé iléeṣẹ́ náà tí wọ́n ṣe fún àwọn náà bá tún gbogbo àwọn daṣẹ́ lẹ̀ kí ló dé wọn látàrí páwọn ò ná pé dísù làwọn fi lókun sí production kò dẹ̀ pé àwọn bí mo ṣe lọ ọ̀kadà mi ọ̀kadà tá a wá wù ni mo fi ń yíde káàkiri. abẹ́ hello sir ah ẹ wo ẹ má bínú sir mo gbé ọ̀gá mi wá sí sáìtì wọn mr akanbiya àwọn gbogbo àti sáìtì wọn ń sìn tí n bá ti kúrò bí màá tí n bá ti lọ drop wọn sílé ẹ tí wọ́n ra machine fún mi ẹ àwọn nì ẹ mo gbé wá sí sáìtì wọn wọ́n bá pẹ̀lú engineer nínú ilé tí n bá ti kúrò tí n bá ti lọ drop wọn sílé màá màá pè yẹn má wọlé màá gbé ń lọ ẹ má bínú ẹ jọ̀ọ́ mi ì ní pẹ́ mi ì ní pẹ́ ẹ lọ́gàn ò ní pẹ́ ní wọn dọ̀ wọn tẹ́wọ̀n mi wọn kì í pẹ́ tábà tó wáyé sáìtì báyìí ẹ sí ó dà ọ̀sán ẹ sí. ó wá dọjọ́ kan ó wá sálábà pàdé ọkùnrin kan mo gbé lọ sí orí ilẹ̀ rẹ̀ ń kọ́lé ọ̀kadà mi dákútẹ̀ méjìlá kí n tó gbòdé rẹ̀ nígbà máa gbòdé rẹ̀ ó ní kí n kí lọ̀gá ń sọ yìí ilé Tinubu àwa ta kọ ni àbúrò ni mo pa ilé amósù lábẹ́òkúta èmi tí mo kọ ni ẹ lọ bèrè ẹnjìníà tó kọ́ ilé amósù. tí mo tẹ̀ sí rìn lórí tiẹ̀. ilé yìí sì máa finishing ilé yìí kẹ̀ tá a bá ṣe finishing ẹ̀ ẹ̀ wá gbọ̀n yìí pé iṣẹ́ gidi gan ni mò ń ṣe. èmi ò fi ṣe ìwọ tí bá bẹ tí bá nìkan ni màmá gbé fún torí pé mo wà láti ká. ìwà àtàrí tó wá gbé padà wá ní ọlọ́gbẹ̀yìn ah, ọ̀kadà rẹ ti gbò ṣé tí òun bá rò kadà tètè fún ọkọ eré àtàwádà mo ti pín à ah, kílódé tẹ bá kúrà fún ikú wá ló bá ní kí n wá pàdé omi tí mo ti pàdé ẹ̀ níjọ́ náà káàsì náà bí ènìyàn wọ́n gbẹ̀yìn sí ra ọ̀kadà tètè fún mi. tí mo fún un tí bá rà fún un se se a ọ̀sẹ̀ tó bá wà tó bá wò pé ọ̀sẹ̀ yìí o mi ò ń lọ mi ò ní lè ta lọ́sẹ̀ ṣùgbọ́n mo ní ẹ̀ẹ́ aláyé owó yẹn wọ́ọ̀kì lọ́sẹ̀ ó ti lọ́sẹ̀ ṣùgbọ́n tí bá ti wá rí bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa ẹ má ìfitọ́ ilé ìjọ mọ́tò máa rẹ̀ ra ta sí fún yín ẹ kọ́ ó ní owó ọ̀kadà yìí iye tó bá wù ú lọ́sọ̀ọ̀sẹ̀ kí lọ́mọ sí ọ sọ ìyàwó rẹ. my dear nǹkan kan yà mí lẹ́nu tí mi tí ẹ̀ understand rárá irú dáàdi yìí sìn wọ́n kó wá fún mi ní last week eléyìí náà wọ́n tún dé wọ́n tún kọ́wọ́ fún mi again kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan gangan torí mi understand. pàkíyèsí ṣùgbọ́n ìwà tí mo fẹ́ rọ̀ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ti gbé mi lórí ọ̀kadà ní wọ́n ti dùn ọkọ̀ mi ṣe wọ́n lọ́wọ́ orí tí mo wá ṣe fún wọn náà kò gbọ́n torí pé eh, wọ́n ṣe dáadáa ó ní kó máa kó wá fún ẹ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ní surprise àwọn náà wàá dà mí wọ́n ládéhùn wọn kò wá fún mi ìwọ náà wàá mọ̀rẹ́ òní ògbà kílódé kan kó wàá mọ̀ kíní kan kó wàá nítorí pé o sọ̀rọ̀ káwọn náà rẹ̀ ṣe dáadáa bàbá ẹ má kó kọ̀ọ̀kan wá mọ̀. mo fọ ẹ ẹ ṣe gbogbo ètò ilé ẹ sá wọn tẹ́sí náà ni o ṣe mo fẹ́ ẹ ṣe gbogbo bó ṣe jẹ́ ẹ ṣe gbogbo ẹ ẹ fúlẹ̀ àti máa wá bí o. mọ́mí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe gan-an mo dúpẹ́ o. dáàdi ẹ ní problem tó bá jẹ́ ọ̀rọ̀ kan mi tó ráwọn ni láì wọn simple gan ṣó ti yẹ yín ni kẹtún ìwà ara ń ṣe kẹtún ọmọ olúàbí ń ṣe lọ́dọ̀ wọn ṣó ti yẹ sà. wọ́n wá fún mi ní wọ́nì pé kí n má disclose pa ibi tó ń lé tòun kọ́ fún ìyàwó òun o nítorí òfin ṣe surprise. ṣáà rí ìyá mọ̀ fún ọmọ ọdún fún mi lágbàlagbà tí o lè fi àṣírí sí lọ́dọ̀ yìí nígbà tí ẹ ṣe surprise fún ìjọ pé ẹ àkọ́kọ́ ṣùgbọ́n bí wọ́n á gbàlagbà ní mo ṣe fẹ́ fi pamọ́ sí lọ́wọ́ kò sí nǹkan tó mọ̀ ẹ̀ẹ́dẹ̀ ìjọ tó ní ọlọ́ ẹ̀ẹ́dẹ̀ sí wọn kò wá ṣe náà àbáyé wá bí kẹ́kẹ́ ẹ ṣe sà. èmi kò fi fọ wa mo tó fọ nìyí mo fọkadà ẹsẹ òkú sí méjì ọ̀rọ̀ ẹnìbá ni mo gbọ́kadà lọ ọba àdúgbò lọ nínú ọ̀kadà ni wọn á gò gò gò gò kí mo sì lọ láti bẹ ẹ bá kó ojú ẹsẹ̀ mi ni wọn gbé mi lọ sí ọsibítù oṣù mẹ́ta mo lò mo wá wà ní ìjọ náà mo wá ń wo tẹlifíṣàn ní orí bẹ́ẹ̀dì tí mo wà mo wá ń polongo pé iṣẹ́ àgbẹ̀ ọmọ dáa mo ṣe àpò ní ọsítù mo ṣe gbogbo wa lẹ́gbẹ́ dáná ni mo bá lọ dáko mo gbin ẹ̀gẹ́ mo gbin gbàdo mo gbin ẹ̀pà mo gbin èrè gbogbo tẹnu jẹ gbogbo sórí oko táwọn wù ọ̀sán ọjọ́ kan gbà ń wọ́n dèrò oko mi àwọn màálù ti rí gbogbo oko jẹ́ kódà àwọn jẹ́ kò kẹyọ kan ah, èrò lélẹ́yìí mo bá sì wọ̀ ọ́kán mo bá rí àwọn màálù àtàwọn tó ń dà wọ́n lọ́ọ̀kan ìjẹ́ kí n béèrè pé kí n máa kí n àlẹ́sẹ̀ ní wọ́n bá fàbọ̀ yọ ọ̀rẹ́ mi kò dùn gbé ẹ̀rù mi kí n sáré padà wá sékòó ìdí iṣẹ́ àárọ̀ mi náà mo wá padà sí mo wá dẹ́kun padà máa rò pé tó ọmọ arántí ọlọ́gbẹ́ni ìjẹ́ kí n lọ wò ní ilé rẹ̀ tó ń gbé wọn bàbá ń bẹ̀ gbolórógbè mi wà wọn á gbéra wá sí ibi ilé tó ń kọ́ nígbà náà ìgbàmọ dàdúgbò kò bá ń béèrè wá àwọn àgbẹ̀ láàbọ̀ jùlọ àkànbí omi ló ń béèrè nípa nígbà náà sì tó jẹ́ bẹ́ẹ̀ bí ilé tó wà náà kan o ẹni tó ní ń kọ́ èèyàn bá ní ẹnjìnìá kan ní ó wà bẹ́ẹ̀ ẹnjìnìá kan ló gbénu léwu. Ah, ẹ ṣe wá. Hmm ẹni bá sọ pé òwú ìtẹ́rù ìgbà tó fẹ́ fi tanná òun ló mú un bá lọ́rùn yìí tó ń jẹ wọ́n tí o máa ṣe fún mi pé jẹ́ ká jọ dé ibi tárákùnrin ẹ̀kọ́ nílẹ̀ sí bàbá ti jọ débẹ̀ ìdókù dẹ́nu ìnáṣẹ́ àwọn ìfimúfilẹ̀ kan àmọ̀ bá ṣe ṣe bó bá jẹ́ párákùnrin ti ta lẹ́fẹ̀ẹ́ dín náà àhámọ́ tó bá jẹ́ àpàdé àgbẹ̀gbẹ̀ kan wà láàárín ẹnjìníà àtàlákùnrin àmọ́ torí ẹni tó ṣe é lóore bí wọn náà bá ṣe lóore padà kò sí nǹkan tó bí yóò dà fún mi bọ́rọ̀ dé o tẹ̀ wá mọ́ tí ò jẹ́ kí wọ́n sùn o wá lọ jẹ lọ́dọ̀ ní ọgbẹ́ rẹ̀ sí ìjọ kan wọ́n bá ta ẹ̀wà fún mi síbi kí n dé bàtí ìgbé sẹ́ni wọ́n mọ́ tí yàrá lérò ní amáníà orí dákìnyìn lọ sí orí mọ̀dákìnyìn ṣe tó bá sì ṣe ìlú lórí kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi oúnjẹ mọ̀ bẹ́ẹ̀ ló báwo ni àwọn aláyàn ìlú àwọn ọdún bá ṣe kó ti ta lé àwọn mọ á ṣèwádìí ọ ṣèwádìí lórí àṣìṣe àmọ́ ìgbà tó ti dé. ẹ̀yìn dáa tó kù tó ṣèwádìí.

Aló, bueno, vamos con él. Báyìí ṣe tí a aṣọ tí ìṣàlùfọ̀ ní ìṣúná jẹ? Alẹ́ ìbọn

abiyamọ o ẹ ṣáá. àṣẹ́lẹ̀ ìmọ́lẹ̀ ni wọ́n ṣe bí mi àti ìrìn mo mọ̀ pé mo ti pẹ́ ṣó ti ẹ má bínú. ẹ ní sùúrù ìyàwó ṣẹ́gun ogun kan tí mo sọ yìí a náà ṣiṣẹ́ ní ìlú di Monday ká tó ṣiṣẹ́. Monday. bó ṣe jẹ́ nìyẹn. Ah. bó ṣe jẹ́ nìyẹn àti orílẹ̀ èdè mọ́ni. Ah, tó bá fi dàbí. ẹ ẹ ní ìpè kò tíṣẹ́ lé mi àná. kò tíṣẹ́ lé mi àná Monday. Monday. ìlú náà tó bá lè jọ Monday ẹ̀jẹ̀ wà. bẹ́ẹ̀ lọ ẹ. ẹ má ẹ má pẹ́ bẹ́ẹ̀ o. Ah. mo rògo kí làwọn ọmọ yìí máa jẹ báyìí. àwọn ọmọ ọlọ́mọ mi ah, fẹ́ ṣe náà ooo kí mo tún lè ṣe ooo jí mi. kí làwọn ọmọ bàbá ọlọ́kadà bàbá ọlọ́kadà níbo ni wọ́n wà látijọ́ yìí. ẹ lọ sí mo lọ sóko wa ni oko wa mo lọ mo ti wáyé wáyé wáyé wáyé ilé ibi tẹ́ ń gbé mo ti débẹ̀ ó ní bìkan tó ń gbé ó ní bìkan ó fi báyìí wé ní sàkàndùn kọ́. ìyá ṣe yìí ẹ sáyé kú ọ̀rọ̀ yìí mo ti dààmú jìnnà ilé tẹ̀lé àti ọkọ̀ nígbà mo kọ́kọ́ lọ nígbà mo dé bí ọ̀nà mẹ́ta wọn fi lọ pé ẹṣin kókò lè bí ẹ̀ǹkó gan lè bí ẹ tiẹ̀ wá gbọ́ náà ráyè ọ̀rọ̀ ìtọ́jú sùn mi ó sì wá jẹ́ pé igi tó bá tọ́kì pé ń gbó. àgùntàn olórí ọ̀nà ló fìyà jẹ. fìyà jẹ mí o. Ah. bóun lẹ ṣe wá ń ṣe pẹ̀lú àwọn ọmọ ah. ọgbọ́n ló ń dá sí. ìtẹ̀ sọ pé wọ́n lé wa ń bí wọ́n lé wa lọ́rùn yẹn ilé kẹrin à ń gbé lélẹ̀ bó ṣe ń lé wa níbí wọ́n lé wa lọ́rùn ìyá yìí jẹ mí ó jẹ méjì mẹ́ta ọmọ mi ẹ wò ibi tẹ́ ti rí wa yẹn tí mo ti jáde yìí bíríkìlà là ń ṣe ń bẹ̀ à ń bá wọn wù yẹ̀pẹ̀ ni iṣẹ́ tí elé àtàbí rẹ̀ bá ṣe òun lára máa lè nígbà tó bá gbó àfi jẹun àti ilé tẹ́lẹ̀ náà wá gbà níbi iṣẹ́ ẹ wo àgbo fífi ìyà jẹ mí. Ah! ẹ ṣe yìí bó wàá lọ̀rọ̀ ilé ìwé tiẹ̀. ó di ìyá tó fẹ́ fi dájú ìṣèkúrú. It is not school. I peace with your life. Ẹ̀yin ọ̀gá ọ̀gá ẹ má sunkún mọ́ ẹ má sunkún ẹ má sunkún You padà ẹ̀jẹ̀ máa ń wá lókè ẹ ṣe gbọ́ o ẹ ṣe àgbẹ̀dẹ sà ẹ ṣe o ẹ ṣe gbọ́dọ̀ báyìí lẹ́sẹ̀ ẹ ṣe gbọ́. abẹ́ òwe ọmọ onílé ọmọ ọlọ́nà ọmọ aláṣọ tó ń wá ṣiṣẹ́ ọmọ ẹlẹ́ran tó ń jẹ ewu ẹ̀rọ. ní tó bá ṣẹ́gun sí i àmì oúnjẹ mi ẹ̀rọ máa jẹ ìran mi láti ẹ̀jọ̀ ló máa ṣe gbàgbé àdúgbò ọkùnrin báyìí wọ́n wà lókè. ìta àti ẹ̀bà wà àwọn ìgbẹ́ bíbẹ̀ wà yìí àti ìgbà rẹ̀ ló ṣe ẹ̀mọ́ tèmi kò dùn mí ní kò ní sàgbélé kékeré gbogbo ipá àti ipa tí ọkọ mi ti kó lómi mi àti ọ̀rẹ́ mi làwa rògbò tó káwa bí bíbélì ti báyìí ti wà tẹ wá lọ́rùn ejò àkéèké ni wọlé táwọn ọmọ ní àtẹ̀ká rárá àní kára símẹ́ǹtì kára yanrìn kára yanrìn gbogbo bíbá yìí kò jẹ́ wa òkè àbí wa mi àbí. Ìwọ ni ti gbé báyìí. Ó wà ṣe o. Ẹ ṣe mo dúpẹ́. Ọlọ́run bá mi tún ní àtọ̀nà ọ̀tọ̀ yìí ṣé níbi tá a wà yìí nígbà tí wàá là pọ̀ tó pọ̀ tó kọjá ẹ̀mí mi mo fi bíbá ìta mi lọ rẹ̀ nígbà yí ọkọ mi pàápàá ọkọ mi ò mọye tó ń ta yẹ níbi tó máa mọye tó ń ta sírẹ́ǹtì. lórí kí n àánú ni mo rí gbà á àwọn kọ́ la ní bí kódà kan sílẹ̀ àti dọ́làpọ̀ àṣẹ plan pé ibi tó ti ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ wọ́n bá gbowó oṣù la máa ṣa gbogbo ẹ̀pọ̀ táwọn náà máa fi wálé gbà ó tiẹ̀ jẹ́ bọ́sikọ́tà. Ah. báwo àṣèyí àṣèyí òtítọ́ òtítọ́ ẹ̀rí ìbútọ́rọ̀ gbé dé àkóso sí wa lè ṣiṣẹ́ wa. ẹ lẹ́sà ẹ má bọ̀ ẹ má bọ̀ o. ṣé o sí ẹ ò sọ fún mi pé ẹ bọ̀ àbá mi lè ẹ ẹ̀ dẹ̀ pè mí lórí fóònù kí ló ń ṣẹlẹ̀. ẹ ẹ mi kí àwọn akáyí máa lé mi àfẹ́ pé lọ́fíìsì ẹ̀ tó máa ń bí sí jù kí n dẹ̀ ti ṣàkíyèsí bẹ́ẹ̀ ni irú àrùbá àrùbá ẹ̀kẹ́ kọjá sí ọ́fíìsì ẹ̀ sì máa ń kàkó wá báyìí láàárọ̀ ẹ̀ má dùn ní pé mi ò ṣé kò lè ṣá ẹ jẹ́ àwọlé. àwọn ẹ̀ máa wọ ní ẹ̀jẹ̀ adésọ́ntà adésọ́ntà kì í sọ̀rọ̀ tó pọ̀ lọ́sà. ẹ̀jẹ̀ ní kò le. ẹ̀jẹ̀ ní kò le. adésọ́ntà ẹ̀jẹ̀ jàre ẹ dẹ̀ ṣe ọjọ́. ìyá ò tọpẹ ara. ẹ ṣe ká mo dúpẹ́ ẹ sà arábìnrin yìí ò ní àgbo ẹni ẹ. ó ó ok. wọ́n ní àwọn ní ọ̀rọ̀ bíi méjì mẹ́ta láti fi tó ń létí ní ká wá báyìí nílé pé kí wọ́n lè ṣàlàyé kí wọ́n yàn lálẹ́ fún un. ẹ pẹ̀lẹ́ madam ẹ lẹ mà ẹ gbọ́ kí lẹ fẹ́ bá mi sọ. ẹ ṣe bá a sọ iṣẹ́ ọlọ́run sí. ẹ jókòó yín. ní àtọ̀nà yín ní bàjẹ́ o. àmín. iṣẹ́ yín kò ní kí iṣẹ́ mọ yín lọ́wọ́ o. àmín. ṣé rí nǹkan tó ṣe yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ yìí ni pé ọkọ mi ò fi ọjọ́ kan sọ fún mi wípé òun mọ iye tó ń ta cement dèpòdépò pé òun máa mọ iye tó ń ta yẹ̀pẹ̀ àfi bí mo ṣe gbọ́ yìí pé ó kàn lè pamọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ dáàdì yìí ó sọ pẹ́lọpẹ́ wọn ọlọ́run lára mi. ẹ sà ṣé wàá rí ohun tó dùn mí jù lọ́rọ̀ tó wà lẹ̀ òun ni ti ọ̀rọ̀ olórí burúkú ẹnjìníà yẹn èmi yìí ni mo introduce ẹ̀ sọ́kọ mi láì mọ̀ yìí pé ń bọ́kọ mi kọ́ lé pamọ́ ṣé wàá rí ẹnjìníà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà ọ̀dọ̀ ẹ̀ làwọn ọmọ mi ti ń ṣiṣẹ́ lórí ká lè jẹ ká lè mu ó dẹ̀ rí gbogbo nǹkan tí mò ń fèsì ṣé irú ìyẹn gangan ló wàá jẹ́ kọ́kọ́ mi kọ́ lé pamọ́ sí lọ́wọ́ láti fi ṣe surprise fún mi kó wá gbẹ́sẹ̀ lé kó má gbénú ẹ̀. Eh, no no no no it, eh, eh, it's okay it's okay madam that's all right. engineer fìyà jẹ mi sá. ọlọ́run ní pé ọ̀rọ̀ tí yín lẹ́kùn lágbára ọlọ́run ẹ fọkàn yín balẹ̀ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá gbogbo ìwádìí tó lè ẹ̀ka ṣe pátá gbẹ̀dọ̀ là ń ṣe ẹ̀yẹ fọkàn yín balẹ̀ ó ti dọ̀rọ̀ ìjọba àwa máa gbégbèsè lórí ẹ̀ àá dẹ̀ make sure wípé ìyá yẹn ò jẹ́ yín gbé ṣọ̀rọ̀ mi yẹ yín um, tí àwa bá ṣe tán lórí àwọn investigation tá à ń ṣe tá a bá tún ṣì need yín láti uh, ṣe àwọn ìwádìí kan dé ọ̀dọ̀ tiyín náà tàbí bóyá fẹ́ béèrè ọ̀rọ̀ kan tàbí méjì lọ́dọ̀ tiyín èmi àwọn ọmọ máa gẹ̀rẹ̀ ìtọ́jú pẹ̀lú tí mi ò bá dẹ̀ rí yín bá sọ̀rọ̀ mo mọ̀ wípé tí n bá ti rí dáàdì dáàdì àwọn ọmọ ṣe máa rí yín láti lè mọ àwọn kankan tí àwa fẹ́ ṣe ìwádìí lé lórí sọ̀rọ̀ mi yẹ yín mà sọ ẹ fọkàn ìbàlẹ̀ má sunkún. ìjọ sá hmm. ẹ má jẹ́ kí àìjẹ mi gbé o. ìyà ò lè jẹ yín gbé. ẹ má jẹ́ kí àìjẹ mi gbé o. ìyà ò tiẹ̀ lè jẹ yín rárá ṣètúgbọ́ ẹ fọkàn ara yín balẹ̀ ẹ má wọlé gbogbo ìgbésẹ̀ tó yẹ káwa gbé òun làwa ti ń gbé ẹ fọkàn yín balẹ̀ nígbà tí àwa bá ti parí gbogbo ìwádìí wa tá a dẹ̀ ti kó gbogbo ẹ̀rí wa mọ́ra tá a ti rí èyí tó jẹ́ òtítọ́ níbẹ̀ ẹ̀yẹ fọkàn yín balẹ̀ ilé yẹn ó máa padà sọ́dọ̀ yín ẹ̀yin lẹ ní ẹ má wọrí ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀. ẹ ṣe gbọ́n sí i. ẹ pẹ̀lẹ́ sáà sọ ẹ wọlé ẹ kì ṣe ilé àlejò kan àṣàlẹ̀ ti sọ ọmọ tàbí sọ. ṣẹ́jú ṣẹ́jú mọ́kànlá o ṣẹ́jú ṣẹ́jú. tí ṣe ń sọ̀rọ̀ yìí fún mi pé àwọn ọlọ́pàá wá àárẹ̀ fún mi mo rò pé kí n gbádùn ẹni ṣe. màmá dáhùn ilé mi wọn ò mọ lórí ọmọ ẹgbẹ́ mi wọn mo ti sọ fún ọmọ ẹgbẹ́ mi wípé tí kò bá ṣọ́ra aṣọ ìdá fún lẹ́yìn lẹ́yìn ìmọ̀jì ẹ̀kọ́ wọn ní ilé mi wá ẹ̀dẹ̀sẹ̀ ló yà á dára ọwọ́ kí ni mo ṣe kí ni mo ṣe nǹkan tí èmi pẹ̀lú ọmọ abára wa fà tá a máa jọ bára wa fà ń lù yìí kì í ṣe ọ̀dọ̀ àwọn nìkan ló máa lọ sí àwọn kéékèèké abẹ́ ẹ̀ náà wọ́n máa lọ sí. ó lè yìnbọn bá wọn kí ní àwọn wèrè yìí bọ́jú jáde mú fún èmi lọ́bá wíyàn tòjú tó ẹyẹ ń ṣàkọkàn ní balẹ̀ sẹ́rí ẹyẹ ń ṣàkọkàn ní balẹ̀ kò sí problem kò sí tòjú tó. ọ̀rọ̀ tẹ́jú mi inú mi kò bí a kì í fi lọ́ọ̀yà ní ìmọ̀ àti ìwọ́n àyè máa mọ̀ kó tó máa. èmi fúnra mi ti fi lọ́ọ̀yà ó máa tó bá mi bí sìn mò ń jẹ́ kó yí ọ̀gá wọn pé nǹkan tó ń ṣe ó máa yọ lẹ́sẹ̀ lẹ̀ wọ́n bí mi sọ pé ẹ̀ ẹ́ pé mi ti wá tó láyé èmi wọ́n mi ń lọ. Ah, wọ́n mọ̀ wá lọ́dọ̀ àwọn ọlọ́pàá ń bẹ̀rẹ̀ látàdé dé táwọn ọlọ́pàá yẹn ní pé àwọn ènìyàn aláwọ̀ pé kí àwọn méjì wọ́n lọ́wọ́ pa mí lọ́sọ̀ tó ń ṣe ní kí kò àpò fún wa lọ́wọ́. nítorí pé mò ń bá wọn pa bùkún náà ṣe ń para mẹ́rin níbẹ̀ nígbèjì kéèyàn méjì ò lè wá títí tó nítorí wàhálà tí wọ́n wọ́n dẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ mo tẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nǹkan tí máa fi ojú wọn rí àbí station yìí kọ́ ni àwọn ará lọ sí area command ìgbà àwọn bá wọn fà not to talk of this. ẹ eh, ẹ káwọn amòkùn ṣe ká. wọ́n kó àwọn jọ nítorí ẹni ẹlẹ́ni. a ah, ìyàtọ̀ lọ pẹ̀lú òní bí a ìdíjọ ṣe é tó bá ti pẹ́ ó ah, bó ṣe dúró tì mí lórí ọ̀rọ̀ yìí ọmọ ìyàlẹ́nu káàtì ẹ̀mí pé mi mọ ẹni tó kù yìí òun ti ẹ̀ gbọ́ òrírí ah, ọlọ́run dùn tiwọn náà ọlọ́run dùn tí ọ inú mi dùn mo dúpẹ́. Ah, a ti jọ wà láti ìgbà tá a ti wà nílé ìwé primary rẹ pàápàá ẹni tí ó kù yìí ó fẹ́ fìyà jẹ ni ó fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ àtìyàwó ẹ̀ ni tá a bá wá dúró tì pé kárẹ́tọ̀ yẹn gbà padà àhà ní ọlọ́run ọba dùn sí i ẹni tí ò tí kù kó má fi wèrè ṣe yẹ̀yẹ́ kò sẹ́ni tó mọ tó lè gbẹ̀yìn òun náà ẹ jẹ́ ká máa ṣe dáadáa ni àfi ká gba gbogbo ẹ̀tọ́ yẹn padà fún. ó wàá tẹ èmi tó tó tó pa mí lẹ́rìn ni olórí burúkú wọn mọ̀ pé oríjínà àwẹ̀ ti lé jù wà lọ́wọ́ wa o àwọn èèyàn mọ̀ bú àwọn èèyàn mọ̀ ìpínká sórí lọ́jọ́ tá a lọ sọ́dọ̀ ìyàwó arákùnrin tó kù yìí bó ṣe ń sunkún ẹ omi bọ́ lójú mi àmọ́ yorùbá ní àmì kàǹtàgbà akọni òdodo ẹ kú. èmi gan ké sí nínú. wọ́n kọ̀ níṣẹ́ tí wọ́n wà. mi ò gbọ́dọ̀ ké síta mọ̀ ké sí nínú. Ah, wọ́n tó túbọ̀ wá pọ̀ ẹ̀mí gbèjù kò kọjá tó ọmọbìnrin yẹn sọ. ó lọ́kọ̀ òun kò mọye tí wọ́n ń ta búlọ́ọ̀kù débi tí ó mọ nǹkan ta sí náà. Ah, arákùnrin mi jèrè. pẹ̀lú gbogbo tí yẹn kọ́ dànù sí gbòòrò. òun ò di kó kú ẹ̀wọ̀n tẹ̀lé ni pé yóò kù sẹ́wọ̀n. yóò ṣẹ̀wọ̀n. Ah! ọ̀rẹ́ yẹn ò dáa bí ó ṣe jogún ológun máa máa wákàtí ọ̀rẹ́ burú. ìṣẹ́jú o tẹ bá rí sọ ohun é ṣòfin gbogbo nǹkan tí ẹ sọ fún mi àti bẹ́ẹ̀ ṣe sún gẹ́lẹ́ náà ṣe kí ni mo fẹ́ sọ lọ́rọ̀ tí mo fẹ́ máa parọ́ sa gbogbo nǹkan tí mo bá yín sọ òótọ́ ni mo bá yín sọ wọ́n lá nílé yìí a ṣẹ̀ṣẹ̀ máa gbé a ti wà nílé yìí ní ti kò ní ilé sọ pé iye ọdún báyìí la ti wà ń bẹ̀ wọ́n ń parọ́ ni gbogbo dọ́kúmẹ́ǹtì ilé yìí pátápátá ló wà lọ́wọ́ wa ṣe náà wọn aládùúgbò wọn láìkí wa nítorí bó ṣe ń dùn bó ṣe ń dán fún wa kò tẹ́ lọ́rùn ni. ẹ madam ṣe rí àwọn ọlọ́pàá tẹ̀ ń wé náà a kì í ṣe ẹranko ṣe rí àfẹ́ṣe table investigation òun yẹ ká fi ọ́fíìsì wa sílẹ̀ ká wá sínú ilé yín ká wá gbọ́rọ̀ lẹ́nu yín but tá a bá padà discover pé àwọn pípọ̀ ìfẹ́kọ̀ wà lágbá yín lójú ni nǹkan tá a máa ṣe ẹ̀yin náà ẹ̀ rí. ṣé ti rí mo kó kun olùfọwọ́ alágbádá dì mí lójú <laughs> because mo tẹ sọ́dọ̀ dájú mi ní police station wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé gbogbo document nílé pátápátá làwọn ní lọ́wọ́ even gbogbo evidence tó lè béèrè ní dájú mi ní lọ so ẹ̀yin kó kun olùfọwọ́ alágbádá wọn lójú. ẹ tẹ̀ máa wọ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ìráwọ̀ ọlọ́pàá náà a mú nǹkan tó yẹ ká ṣe tó ti nǹkan tó fa wíwá síbi ká wá sí ìbà náà nìyẹn gbogbo nǹkan tó dé yẹ ká ṣe làá náà máa ṣe táà náà bá ti parí investigation wa gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ la máa jẹ́ kẹ́ mọ̀ ṣe ti yẹ yín àmọ́ tí o bá ní àwọn nǹkan bíi méjì tá a fẹ́ béèrè lọ́wọ́ yín a máa padà wá bá yín. ọ̀dà àmọ́ tẹ bá wá ṣe gbogbo investigation yín tọ́rọ̀ yìí wá padà já pé wọ́n ń parọ́ ọmọ mi ni Ah, àwọn aládùúgbò yà á máa mọ̀ pọkọ mi léèyàn o n ta máa bá wọn fà. ẹ fọkàn yín balẹ̀ ní ìkàpẹ́ ẹ ṣé o ọ̀rọ̀ ó dàbọ̀ ẹ ṣé o ó dàbọ̀ ẹ ṣé o ẹ ṣé o. wọ́n ṣì darí darí kálukú ẹ̀ wọ́n ti dé kó wá bí wọn. ṣé wọ́n pè é sọ́rọ̀ ni kí ló dé bẹ̀bẹ̀ òṣì báyìí ná wọ́n kọ́kọ́ rẹ lọ jáde ijó tí o ṣì. ta ló pè ń bíbà wọn ti dé ètò ọmọdé létà ìwòkó wa kó wá gbé wọn bíbà ẹ dúró ní mọ́mí ẹ bíbíkì àbí kí ni tẹ̀ sọmọ kí ló máa ń ṣe ganan torí ní ilé ayé ẹ azin nílé ayé ẹ tá bá ń sọ̀rọ̀ family tó bá tún gbé ẹnu gúrúpù òṣì ẹ̀yẹ tó tún gbé wá bíbà ó máa wọlé ẹjọ́ yẹn kò tẹ̀ ẹ bó ṣe rí kó dànù jàre. ìṣẹ́jú mọ̀kànlá o tẹ́ bá ń wèrè kọ́lọ́hún dáríjì mi. wo ẹyẹ ìdílé mú ọ ọmọ wọn bẹ́ẹ̀. gbólódà. Ah. ṣé tí ń dùn ẹ́ àtọ̀rẹ́ mi jọ ń sọ̀rọ̀ lórí fóònù tí mo ní kó dúró dè mí níwájú police station máa bá wọn bẹ̀. mú ìwọ̀n tó sọ pátá ni mo gbọ́ bó ti fẹ́ bèrè kankan kí ló kàn ti ti ń pẹ̀lú ọ̀rẹ́ yín pẹ̀lú police station èdè fúnra yín lọ́kàn balẹ̀ ah kèé ó sún mi o. à ń torí ọ̀jàjà ọ̀jà ní kí náà ṣe ní kùlé o gbogbo wàhálà tá a ṣe torí ìtì náà rẹ̀ àmì ẹni tí ó gbẹ̀yìn ẹni ẹni tó dẹ̀ máa ṣe gbogbo nǹkan tí kálukú bá dẹ̀ ṣe òun ni ó jèrè ẹni tó jáde lọ tó lọ ń tún tẹni ẹlẹ́ni ṣe bí ilé ẹ̀ bá fẹ́ dàrú ẹni tí ó tún ti ilé ẹ̀ ṣe Elédùmarè á pèsè ẹ̀kún ọmọkùnrin tí ó ní wàhálà nǹkú mọ̀ ọ̀rẹ́ mi ló mọ̀ a gbọ́dọ̀ dúró tì á gbọ́dọ̀ sọ pé torí epo ti kú ní tó jẹ́ tó ẹ̀ kò wọgbó nígbà tó bímọ tó níyàwó gbogbo ipa tá a bá lè kó tó máa fi rí dúkìá ẹ̀gbà padà ó la gbọ́dọ̀ ṣe àmì ni tí ó ṣe. ó dààmú sí bóun fẹ́ sọ mo fẹ́ kẹfìrà yín lọ́kàn balẹ̀ ẹ ṣọ́ra mo ń sọ fún yín ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o dáàdi oré níwọ̀n o oré níwọ̀n. àwọn èyí ògùn ojú ọmọ aráàlú tí wà ní odò ó jọba bẹ́ẹ̀ bí nǹkan mi ọdún ojú ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n mi náà ń fọgbọ́n ṣe òkà ìlàyé ah! ó jọba bẹ́ẹ̀ bí nǹkan mi. mo nà ẹ o mo nà isis gbẹ̀yìn àmọ́ mi ò nà tiwọn rárá. bàbá mo tójú ọbẹ̀ tàbí tó àmọ́ tẹ bá rántí níbi ọdún méjì sẹ́yìn díẹ̀ mo máa ń fi ọ̀kadà gbé arákùnrin kan wá sí ṣọ́ọ̀bù rẹ̀ tó ń ta sìmẹ́ǹtì so ọkùnrin náà wọ́n pè ní àkànbí ó dẹ̀ rí pé àjọṣepọ̀ ti bẹ̀lẹ̀ láàrin àtọ̀kùnrin náà ò dánmọ́rán àkànbí bẹ́ẹ̀ akọ̀wé. Hmm, ǹjẹ́ ẹ rántí bàbá. akọ̀wé ah, ah! oníbàárà mi ni mo mọ̀ dáadáa akọ̀wé ọ̀hún lẹ́ǹkan. kí ah! agbájágbá ó akọ̀wé tí kò ìyàwó ọkọ mọ́ ń ìṣèdúró wa kò dáa mo wá kọ̀bí títí títí mo gbìyànjú kiri kó tó di wípé mo kúrò ṣọ́ọ̀bù tí mo ti ta símẹ́ǹtì yẹn kó tó di pọ́lọ́ náà òjòògùn ilé ìfún mi mo gbìyànjú ẹ̀ gan àkànbí ti kú ìyàwó náà ò bẹ̀ sí nípò tó dáa báyìí. Hmm. èmi wá rí i ẹ̀rẹ̀ papọ̀ dáadáa nígbà tí àkànbí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbà tó lọ yìí ìyẹn ló bàtà àṣọdọ. eré sàn tèmi takàn bí alẹ́ tó fi ralẹ̀ kò ṣẹ̀yìn àti rélẹ̀ àti rélẹ̀ kódà ìwé rìsíìtì ìṣò tó fi mọ́ omi gbogbo ẹ̀ ni mo tó tó ọwọ́ mi ni gbogbo ẹ̀ wá pátápátá ọwọ́ yìí ló wà ọwọ́ mi ló wà gbogbo òwe ilé lágbára ọlọ́wọ́ ẹ ẹ ẹ wò ọlọ́run á jẹ́ kí ẹ̀pẹ́ fún wa ọlọ́run á jẹ́ kẹ́mi gbogbo wa náà kò gún ṣé rí gbogbo tá à ń ṣe à ń ṣe ilẹ̀ torí ọjọ́ ọ̀la tiwa náà ni àmọ́ ni tí ó kàn lọ́la ọlọ́run jẹ́ kẹ́mi wá bò mí ẹ wo ẹ̀bẹ̀ kan lèmi fẹ́ bẹ́ẹ̀ gbogbo òwe ilẹ̀ àti ìwé ilé ẹ̀ ṣàgbé fún wa òun ni táwa fi ṣe lórí ó pè ní tó mú wa dọ́dọ̀ yìí àwọn òtí àwọn mọ̀ pé bóyá ìwé ilé àbí ìwé ilé ó wà lọ́gbọ̀n tá a lérò pé nígbà tẹ́yìn náà má kàn mí tójọ́ wọ̀nyí ló ti ra sìmẹ́ǹtì gbogbo àwọn ìwádìí táwa náà wá ẹ̀ lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àwa mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá ọ̀dọ̀ ènìyàn ojú sí ẹ̀ wá gbé ẹ̀ nìkẹ́ kó fáwa. ìjìnìá ló gbé nílé yẹn òun ni ìjìnìá yà ṣòro burúkú ẹ̀. tó bá rí nípa ìwé ilẹ̀ tẹ ọ̀gbìn tí ẹ wá sọ pé báwa yà ti wé ilé ọwọ́ mi ló wà o àmọ́ mi ò lè wà ní ìbọn mi ilé kí n gbé jáde fún mi. ẹ mú bọ dání yẹ ẹ dèrè má fọṣẹ dání. Ah, àjọ bí ọ̀dọ̀ ìjọba ìyàwó ẹ̀ náà á dúró báyìí òun ló kéré jù èmi àti ìyàwó ẹ̀ ni àlọ́rọ̀ àtijọba ìjọba àṣẹlẹ̀ ní tèmi. gbọ́ àbá ti gbé mi dání àmọ́ bá ṣe yanjú ẹ̀ ó ṣe dàbọ̀ ṣe ṣe sọ̀rọ̀ náà. Ah! àkànbí ti kú. Ah, àkànbí ti lọ. ẹnjìníà ló wà lórí ẹ̀ báyìí. ìṣẹ́jú mọ́kàn láti dé ọlábàmíjì ìdògbé o lóní kẹwàá nǹkan fìdí ara ẹ̀ kàfé ìkọ̀kan ìṣẹ́jú mọ́kàn láti dé o ìṣẹ́jú mọ́kànlá ó bá gbà ó. Hello, sir. Uh, Mr. Ṣọlá. Ah, ẹ káàsán sá o. Oh, ewu lẹ ṣe sá. Ìyá ẹ ṣe ọjọ́. <laughs> Gbogbo lè ń kọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mo mà ní good news fún yín sà. oh oh that's lovely. ẹ jọ sà mo fẹ́ rí yín o ah, eh, reason ni pé dọ́kúmẹ́ǹtì ilẹ̀ ilé eh, Mr. Akanbi yẹn a ti rí o. ah no ìyẹn da ìyẹn da oh. Eh, ẹ dẹ̀ wípé gbogbo dọ́kúmẹ̀ntì ilẹ̀ àti ilé yẹn tí orúkọ máa yẹn tó wà lórí ẹ̀ ẹ ti gẹ̀ẹ́tì àbí. honestly original copy gbogbo ìwé ilé àti ilẹ̀ everything. oh ìyẹn da good news nìyẹn ẹ ó máa túbọ̀ help iṣẹ́ tiwa oh that's lovely. <laughs> bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà orúkọ wọn ló orúkọ wọn kankan ló wà lórí ẹ̀. ẹ̀hẹ́n ó dà bẹ́ẹ̀. tí orúkọ máa yẹn bá ti reflect ní orí ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé original ni document yẹn ọ oh, kò sí wàhálà gbogbo ẹ tí ó ti ń lọ bó ṣe yẹ kó lọ náà nìyẹn. Eh. orúkọ wọn ló wà lórí ẹ̀. ẹ eh, no no no no mi ò sí ní ọ́fíìsì báyìí o èmi kọ́ ṣẹ̀ ń jáde báyìí ni mo fẹ́ lọ rí eh, ọ̀gá wa kan ní headquarters wọ́n ní kí n yọjú sí wọn ni yes. táwọn ènìyàn sà. ẹ gbà. Eh, lágbára ọlọ́run bá máa ti wà ní ọ́fíìsì ní two pm ẹ jẹ́ ká pàdé mẹ́kẹ́dẹ̀ kó àwọn dọ́kúmẹ́ǹtì ẹ̀ dání. two o'clock. ẹ eh, two pm lọ́sàn-án eh. ẹ eh, so ẹ gbogbo tó ẹ káwa ṣe lórí àwa máa ṣe ẹyẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́. òkè máa kó wa bá yín lọ́fíìsì ní two o'clock ẹ ṣe gan sáì. it's okay it's alright right. ẹ pẹ̀lẹ́ mr ṣọlá. okay ah this is lovely. kí ni títí ẹ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló fẹ́ forí kó kí ni títí ẹ kò jẹ́ tọ́jú orí ẹ. kí ló tún kò fẹ́ sọ àbúfẹ́ sọ fún mi fáwọn dọ́kúmẹ̀tì yẹn kò jẹ́ náà maybe you have another one at home ọ̀ bóyá àwọn ọlọ́pàá àgbọ̀ṣẹ́ wa. Now tell me, ta ló ní ilé? I tell you go out of that house. mo mọ̀ pípẹ́ lọ́wọ́ yìí mo fẹ́ lọ fún yín lára ìgbà mo fi ọ̀kadà wá gbé ìgbìmọ̀ tó lọ síta tí mo fẹ́ fa ọ̀kadà tó lọ sí òkú alẹ́ láti ilẹ̀ ìgbà náà ti mọ́ta sí gbé kalẹ̀ bí ẹ mọ̀ bá mi ṣiṣẹ́ àwọn kan mọ̀ bá mi ṣiṣẹ́ mọ̀ bẹ́ẹ̀rẹ̀ ọ̀pẹ lọ fún yín lára ẹ wá wò wọn á ti àdúrà fún yín bí àtàwọn fún náà ti bá ti gbogbo àwọn ọmọ yín pátá náà ní ọ̀rà láàánú ẹ ṣe gan-an dúpẹ́ dúpẹ́. ìwádìí kéde ibi tí mi ọlọ́run ọba tó gbọ́ pẹ́ yáyá fún mi sí ibi tí mi máa. ẹ̀wọ̀n ìdìbò ló padà kí wàá tún mọ wọn wà ẹ̀sìn ìdájọ́ mọ wà o ẹ bá kíkẹ́ ìlú ẹ̀sìn ìdá o.

ìyàwó mi lé ọlọ́ àkọrin lé wa eh, ilẹ̀ ti lọ ti wù ẹ́ no problem máa kó mi wà bọ̀ oúnjẹ kù díẹ̀ kù jìnnà tó ti lẹ́yìn that time tí oúnjẹ máa fi jìnnà àwọn kò tán kí n wá síbi chicken máa wá bẹ́ẹ̀ àwọn ẹran dídí mọ̀ wá láwọ̀ ni wọ́n ń jẹ náà. bẹ́ẹ̀ ni wọ́n láìkí pọ̀ wọ́n púpọ̀. ọ̀rẹ́ má jẹ́ káwọn tó kù gbọ́ ọ. ọ̀ lè bóyá bóyá ọ̀rẹ́ gbégìsì ẹ̀jáde gbégìsì ẹ̀jáde gbégìsì ẹ̀jáde. irọ́ o yọjú ìfún. my dear ó tún yọ gift ni. wà láìtàlá ó yọ gift pọkẹ. ó jẹ pọkẹ. rápà náà máa ń lò ó sí ìwọ ló ní ìwọ ló ní ẹgbẹ́ ẹ̀yin lẹ́ni ìwọ ló ní tí wọ́n bá sọ òdì tí bá mú yín sọ wá. a ní wọ́n ló ní ẹrú ìwọ yín máa gbé kọ̀ọ̀kan lọ́wọ́ ẹlẹ́dàá ọkọ mi kọ. bàbá ìsúkú bàbá bàbá ìbàdí fún wa ìwọ gbọgbọ náà ni tiẹ̀ ni. mo lè ti gbélé ìbọn kẹ́ ẹ yá tètè gbé lọ síbi tẹ̀tí gbé bọ̀. gbàǹkan tó tọ́ sí ẹ̀ náà. gbàǹkan tó tọ́ sí àwọn ẹbí àbólórí bùkún ni ẹni. ọdún ní. eléyìí ò ṣe ti tiwa o. ó máa ṣe àtọ̀ sí i. ẹ kò sí lọ. bó sí ní ọjọ́ bẹ́tìdè. Ah, ẹ máa gbà mí ẹ máa gbà mí. àkànbí mi ò understand ẹ o kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan náà nígbà tí mo ṣàlàyé ọ̀rọ̀ bàǹtàbàǹtà fún ẹ níwọ̀n tó jẹ́ pé inú ilé yìí náà ni mo ti ṣàlàyé fún ẹ wípé mo láàlà tí wọn náà dẹ̀ fẹnu sí pé àlá yẹn terrible pé terrible dream ni tó dẹ̀ mọ́ yí pé àlá mi máa ń ṣe ẹ fine kàtẹ sọ pé ò láìkì kò máa jáde àbí kéèyàn máa tọ́jú bọlé fine mo dẹ̀ ní kó jẹ́ kí èmi tí mo mojú ti bọlé kákàkiri kó fún mi lówó kí n lọ ṣe ọkọ̀ o àmọ́ àbúrò mi wá wá ń sìn ó wá ń fún ní owó akànbí ṣọfẹ́ bá èmi jẹ́ ni kí ni kò tó ṣẹlẹ̀ yẹ́ ẹ̀sọ́ ọmọ ìyá mi ni mo mọ̀ pọ̀ ọmọ ìyá mi ni ṣé tó bá délé ẹ̀tọ́ ṣọ́mọ bá mi dá sí ni ṣọ́mọ ló máa ṣe fún ọmọ mi ni akànbí ṣọ́rẹ́ o fún mi lọ́wọ́ kí n lọ ṣe ọkọ̀ tí mo ṣe o ọmọ kọ́lá mi máa ń ṣe ọkọ̀ tí ọmọ ọmọ ni o. Ah! You guys are fine. There is a good fine off. The week combined with Japo Nara, Kọ́lọ́ Ramos. Èmi àti Ọlọ́run ló ká mi. Èmi ò mọ̀ pé màá kó kékeré. Màá tọ́. Èmi ò ní bí bíkú kọ̀ kò ṣe yí. Mi sọ pé jáde-jáde ni ẹ o. Mi ní jáde-jáde kọ́ ni ẹ o. Tó o bá fẹ́ràn mi tí o nífẹ̀ẹ́ mi tó o nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ tó o nífẹ̀ẹ́ bí a ṣe jọ ń ṣe kò sí nǹkan tó ní kí lọ fún ẹ má kúnlẹ̀ kó gbàdúrà ọlọ́run wa gbọ́. fọlákẹ́ òótọ́ ọ̀rọ̀ nǹkan máa sọ òun nǹkan ń wẹ̀ láti jọ ìnìyàn ọlọ́run ọba nìkan ló ṣe nǹkan fẹ́ dà tí ó sì ọlọ́run ọba nìkan ló ṣe nǹkan fẹ́ dà tí ó dẹ̀ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ló ṣe kó tẹ́ sáré kiri o mí ní kó ṣe ọlọ́run mi ní kò sí wòlíì ọlọ́run mi ní kò sáfà ọlọ́run mi ní kò sáwọn tó ń ṣe àwọn oníṣègùn tó ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n yẹ kí n sọ fún ẹ tó o bá jókòó nù ilé ẹ tó kúnlẹ̀ tó pé kẹlẹ́dà tó pé pọ̀ lọ́run tó dá wa sáyà gbọ́ òun ló dá wa kò lè fi wá sílẹ̀ fún yàjẹ́ wo ọlọ́run ọba nìkan lè mí gbójúlé òun dẹ̀ ló máa ń gbàdúrà mi gbogbo tí mo fún ẹ kó lọ ṣe kó lọ ṣe mo máa ń fún ẹ ní o mi ṣé mo bẹ ní bẹ̀rẹ̀ aláìṣẹ̀ aláìṣẹ̀ aláìṣẹ̀ bí ẹni kò ṣẹ o tèmi rèé ké pe ọlọ́run ọba omi tó wà nílẹ̀ tó bá gbàdúrà sí ọlọ́run á gbọ́ kó o dìbò tá a bá fòkiri fòkiri fòkiri ẹlòmíà fún ẹ jàmàlà á fi jẹ gbogbo ẹ mí ní kò fàyè ṣùgbọ́n jẹ́ ká bẹ̀ ọlọ́run fúnra wa nígbà tí mo wà kékeré tí kò sí kankan tí ò sí ẹnìtì tí ò sí olùrànwọ́ kankan ta ni mo rí tá ló bá mi sáré kiri gbogbo àlàtẹ́mi lágbàáyé ta ni mo sọ fún ta ló bá mi rìn kí ta ló bá mi ṣáájú nígbà tó lọ́wọ́ wá ṣe tí gbogbo ẹ̀ wá dáńsì má jẹ́ kó máa tó. àkọ́bí ọlọ́run ló délé àtẹ̀gbò ọlọ́run ò lòdì sí nǹkan tó ta fẹ́ ṣe yìí lábẹ́ ni mo bí wọn ni mo lálàá sí mo máa fún mi lọ́wọ́ wọn ni mo lálàá sí jẹ́ lọ ṣáájú. òun náà nìyẹn kí ló wáyé tó lọ yọnu wọ́n máa ń jù. kí ni títí ẹ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló fẹ́ forí kó kí títí ẹ kò jẹ́ tó lórí ẹ Can you see yourself now? Can you see your life outside? tó bá jẹ́ pé gbogbo bàtà tí ń bá ẹ sọ̀rọ̀ yẹn ló ti cooperate pẹ̀lú wa Mr. Balogun ló ti gbọ́ sí wa lẹ́nu ni i'm hundred percent sure pé kéèsì ẹ̀ yóò ní wọ́ọ̀sì solution ìtòsọ soye to the work Mr. Badigan ọ̀rẹ́ dàbí ọ̀rẹ́ tó yá lójú tó wá ń juwọ́ sí ìkòlè bá mọ́ láéláé nǹkan tó sọ yìí kò sí lọ́wọ́ wa mọ́ because by Monday morning a máa rí ìjẹ́sí court ó wá lè ṣeé ṣe tẹ́lẹ̀ da ẹ àbórí ìyá ẹ tó bá wà lẹ́yìn ẹ̀ olè ráàánú gbà níwájú ilé ẹjọ́. That is it. Monday, kí ẹ ṣe sára ìṣẹ́jú ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú mọ́kànlá lè bá ẹni jẹ́. lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò méjèèjì ìrẹ́ ọ̀gbẹ́ni ẹnjìníà gbọ́lágadé inú mi dùn pé ó gbà pé ó jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ nílé ẹjọ́ yìí tó bá rí bẹ́ẹ̀ èyí ni ìdájọ́ mi ilé ẹjọ́ yìí pa á láṣẹ fún ìrẹ́ ọ̀gbẹ́ni ẹnjìnìà Gbọ́lágadé pé kí o lọ san owó ọdún mọ́kànlá tí o ti lò nínú ilé ọ̀gbẹ́ni Àkànbí Ajénifújà láàrin ìṣẹ́jú mọ́kànlá péré bákan náà kò sì rí i pé o kó gbogbo ẹrù rẹ kúrò nínú ilé náà láàrin ìṣẹ́jú mọ́kànlá yìí náà arise. ẹ tó sọ ohun kóhun ẹni kọ́lọ̀ ohun dáríjì torí pé ò mọ bó ṣe jẹ́ ó lè jẹ́ṣẹ́ ọwọ́ òní ìṣẹ́jú mọ́kànlá o ìṣẹ́jú mọ́kànlá ti dé ọlábàmíjì ìdògbé o lórí kẹwàá nǹkan fìdíje ara ìkàfé ìkọ̀kọ̀ ìṣẹ́jú mọ́kànlá ti dé o ìṣẹ́jú mọ́kànlá o. ẹ ṣe ọjọ́ ẹ ṣe gan adúgbò ẹ ṣe gan. inú mi dùn pẹ̀lú gbogbo akitiyan tẹ̀ ṣe ẹ ṣe gan ẹ wo àfi kẹ má bínú irin mi pọ̀ díẹ̀ ni ẹ má bínú ẹ jọ. èrò mi ni pé ẹ máa wà ní kóòtù lọ́jọ́ yẹn ni. Ah, ẹ wo mi ò lè make ẹ o because mo ní special duty lọ́jọ́ yẹn ni ò jẹ́ kí n wá. ọ̀gá ẹ miss o ah, ó lágbára lọ́jọ́ yẹn. mo wá bẹ̀ sí wà yíká mi ò rí ọ̀gá dà ọ̀gá dà jẹ́ nígbà tí adájọ́ bẹ̀rẹ̀ ìdájọ́ ọkàn everybody wà ká sókè báyìí wà wọ́n kílà kílà adájọ́ ìfẹ́ yìí fún ìbọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní òkè ọ̀ni arákùnrin ó ti lọ ilé àwọn arábìnrin àti ọkọ àtìyàwó èkó ìdìbò ọdún mẹ́tànlá ó ní bẹ́ẹ̀ ni sá gbogbo àwọn èèyàn wo ibi tó wà téèyàn bá ti bọ̀ sí ọwọ́ òfin á ní kílà àwọn adájọ́ ẹ̀ ṣe ọjọ́ tá à ń wí bàtí adájọ́ bẹ̀rẹ̀ ó ní arákùnrin pẹ̀lú ìwádìí tá a ti ṣe ilé tí olùfòdì ọdún mọ́kànlá yẹn is eight hundred thousand naira ní ọdún kan fún odidi ọdún mọ́kànlá eight million àti nǹkan kan ní. eight million eight hundred. Ah, ah ọ̀gá calculator yìí <laughs> ó lágbára díẹ̀ adájọ́ wa ní pẹ̀lú gbogbo interest o at everything kó lọ san eleven million láàrin eleven minutes if not ó ń lọ sí ẹ̀wọ̀n ọdún mọ́kànlá pé kó dẹ̀ kó gbogbo ẹrù ẹ̀ jáde láàrin ìṣẹ́jú mọ́kànlá n ò gbọ́rú ẹ̀ ẹ gbọ́ ọ̀gá ṣé wọ́n máa ń dájọ́ bẹ́ẹ̀ ni ẹnu. Eh, yes ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ in fact ìmí tí adájọ́ máa ń ṣe ó tún máa ń le jù dá ìsọ yìí lọ wá. oh yes ṣe rí àwọn adájọ́ yẹn wọ́n máa ń fẹ́ ṣì tì wọ́n ń fẹ́ kí ẹnìkan kórè ẹnìkan jẹ. Eh? Ah, ìgbà míì wà tó jẹ́ wípé tọ́ba ti especially bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin pé wọ́n cheat obìnrin báyìí wọn ò tiẹ̀ máa gbọ́ rárá rárá ni ẹ jẹ́ kí n sọ kankan fún yín ṣe rí irú kéèsì báyìí ìgbà míì adájọ́ á sọ wípé kí wọ́n lọ wá àwọn kọ́bọ̀ oníhò ayé àtijọ́ yẹn wá láàrin ìṣẹ́jú àyá díẹ̀ ó fẹ́ fi pọ́níṣì wọn ni láti lè jẹ́ káwọn náà mọ feelings tí ẹnìyẹn ti go through because ẹ̀mọ̀ pé owó tí wọ́n ní kọ́ lọ wá wá yẹn wọ́n á sá eré àágùn ìfà kẹ́nìyẹn wà nínú èsì á tún máa làágùn àwọn tó máa ń fà nìyẹn àyè ah, tó le jù bẹ́ẹ̀ lọ adájọ́ máa ń ṣe o àwọn ah, máa ń ṣẹlẹ̀ dáadáa. <laughs> Ah, ó yà mí lẹ́nu o àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin la dúpẹ́ fún ẹ̀yin la dúpẹ́ fún ẹ dúpẹ́ lọ́wọ́ àbí. ẹ ṣe gan ni sà ah. ẹ ṣe wo abẹ́mi náà kọ́ ní ibà ẹ tí mi tiẹ̀ mọ̀ pé ilé bàǹtàbàǹtà bẹ́ẹ̀ lọ́kọ̀ mi kọ́ ah! táwọn ọmọ mi débẹ̀ rà gbọ́ aláwọ̀ pé ẹ bàbá yìí fa nǹkan tó ẹ wò ó ah! ẹ̀yin ọkùnrin gan kọ́ ló ń ṣàánú ni surprise surprise nǹkan ló máa ṣe tẹ́ẹ̀ ní sọ fún ìyàwó yín ipe kó mọ̀ pé ní kankan ta ó kù díẹ̀ káàtó ah, ewu mo túbọ̀ dúpẹ́ o. no no no no madam ẹyẹ fọpẹlẹ Ọlọ́run ọba ni kẹjẹ ká dúpẹ́ fún. ẹ má wàá bínú sí mi o kọjú jáde ni ẹ wọlé sí mi wọ́n ẹ kìí ní jáde àti máa fẹ́ tó tó ẹ pẹ̀lẹ́. Okay.